وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له له الملك وله الحمد وهو على كل شيء قدير وأشهد أن نبينا وحبيبنا محمدا صلى الله عليه وسلم عبد الله ورسوله صلى الله عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا وبعد السلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله وبركاته dájúdájú أكيل iléeṣẹ́ ajílété lórí gbígbà lérò àti bọ́lá ti ṣe mú wá sí ìmúṣẹ fún wa ọlọ́run ọba kọ́ máa ṣe eléyìí ní àṣemọ́ fún wa òsì tàbí ṣùgbọ́n wípé kó rárá òun ló burú ṣùgbọ́n apẹ́ ká tó dé eléyìí ò burú oore ńlá gidi ni kọ́lọ̀ wọn bó fi yín ṣe sábàbí kẹ́yìn náà máa pèdè ìdánilẹ́kọ̀ọ́ nípa ẹ̀sìn tó ń ti pé iléeṣẹ́ rédíò lẹ́yìn iléeṣẹ́ kówó pé kápáwó wọlé lẹ́yìn èyí náà tó wá ń contribute sí ìlọsíwájú ẹ̀sìn Islam ah ọlọ́run ò ní jẹ́ kí iléeṣẹ́ yìí jóná láéláé. àmín àmín. àlékún ìdàgbàsókè àlékún ìlọsíwájú ọlọ́run bá yóò ṣe fún yín. ọlọ́run àmín lẹ́yìn wá gbaná ohun tó a fẹ́ sọ̀rọ̀ nípa rẹ̀ lónìí mo tún kí iléeṣẹ́ adélété lẹ́ka sí ike tọ́pìkì tí wọ́n mú yìí wọ́n tọ́ka sí wípé ẹni tó lọ́n fi ṣe kòǹgẹ́ àti dábàá rẹ̀ ó ní àròjinlẹ̀ tó pọ̀ púpọ̀ torí pé kí ni púpọ̀ nínú wa lè máa lérò wípé ṣé ń tọ́ yẹ kí wọ́n sọ pé kí wọ́n bá ní sọ̀rọ̀ nípa rẹ̀ nu àní Ramadan náà ń bọ̀ ẹ wá ní kí wọ́n bá wa sọ̀rọ̀ nípa ọ̀nà wo láfi borí àwọn ètò àṣetán ṣébí ọ̀rọ̀ nípa Ramadan lọ yẹ kẹ́kẹ́ pọ́n wá bá wa sọ báwo la máa dàníyà báwo la máa sínú kí ni tó ti jẹ mẹ́tàlì àwọn ní rárá o nǹkan kan bẹ tó ti pọ́jú òkúta àti fún ìlọsíwájú ẹni láyé òkúta àti fún àti ráàdìjà náwọ nírọ̀rùn lọ́la kíyàmù ọ̀nà ni àṣetán agbọ́dọ̀ mọ̀ nípa ìṣe rẹ̀ nítorí kéńté yóò bá mà nípa rẹ̀ òní mà ti bọ́ lọ́dọ̀ rẹ̀ Hudhayfah ibn al-Yaman radiyallahu anhuma wọn làwọn sọ̀hábà Ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam níṣẹ́ ni gbogbo wọn máa ń béèrè nípa dáadáadáadáa gbẹ̀mí nìkan mọ́jáde tó máa ń béèrè nípa àwọn aburú àtàwọn àìdá àwọn aburú àtàwọn àìdá kìí ṣe nítorí pé mo fẹ́ máa ṣàìdá àbí taburú ló mú mi máa ṣe béèrè nípa àwọn aburú àtàyídá wọlé kele ẹtẹkẹ torí kí lè bá a sọra fún ni torí kí wọn lè yàrá fi ṣọrọ wọkọ àti ẹni tí o bá máa burú ọ̀rọ̀ nù pé kó ṣubú sínú aburú torí ẹ sábà máa ti borí àṣẹ tán kò sí tàbí ṣùgbọ́n wípé àwọn àjọṣe wa wọ́n dùn ó déédéé á sì jẹ́ ọ̀kan nínú àwọn ẹrú ọlọ́run tí ọlọ́run ọba ń ṣàánú wa láyé bí tí ó tún ṣàánú wa tọ́wá di lọ́la gbẹ̀ndẹ̀ alqiyam. aṣ-ṣaytan ní èdè lárúbáwá ọwọ́ látara látara ṣàtọ̀nà yẹ̀ṣẹ̀yẹ̀sínú ṣàìtọ̀nà ṣàtọ̀nà yẹ̀ṣẹ̀yẹ̀sínú ṣàìtọ̀nà ní ìgbà tí èèyàn bá ya alágbẹ̀rùgbẹ̀rì tí èèyàn bá ya aláìgbọ̀rọ̀ ìgbà náà náà máa ń sọ pé èèyàn ti di ṣàìtọ̀nà torí di eléyìí báyìí tí èèyàn bá ń hùwà ṣàìtọ̀nà lédè lárúbáwá. أصف إن هذا الولد يشيطن إن هذا الولد يشيطن نجد وما يوك أوتي ويوكي أوتي دي وما لا يبارو أوتي دي أني تودي التي لابا أوتي دي على غير مري توبة ترابيما أما جاء الشيطان وأن تدري كني الشيطان أبيني توري تمرده نتوري كي ọ̀yarí mọ́fìn ọlọ́run ọba lọ́wọ́ ọkọ̀ láti tẹ̀lé tiẹ̀ nínú orúkọ ṣetán ọ̀nà tún ni ọ̀tọ̀ ọ̀bùt ọ̀tọ̀ ọ̀bùt ọlọ́run ọba ẹlẹ́dàá wa ọ̀sọ̀ yìí pé alladhina amanu yuqatiluna fi sabilillah والذين كفروا يقاتلون في سبيل الطاغوت فقاتلوا أولياء الشيطان إن كيد الشيطان كان ضعيفا ọlọ́run láwọn olùgbàgbọ́ òdodo táwọn bá ń jagun wọn máa jagun torí tọ́lọ́ọ̀nì ṣùgbọ́n àwọn aláìgbàgbọ́ táwọn bá ń jagun wọ́n ń jagun nítorí tọ́gùtù ni tọ́gùtù ni àṣetán lè ẹnáwó jẹjẹ awọ́sẹ̀ hajjakulẹ̀ hajj nítorí pọ́ tayọ gbogbo ẹnu àlà ìdí tí wọ́n fi fi ṣetánù ní tọ́gùtù nìyẹn torí ẹ̀ ní gbogbo èdèkéde ní gbogbo òlú yòówù lókè pẹ̀ yìí ẹnu gbogbo àwọn èèyàn kù lórí pé àṣetánù ni ṣetánù jẹ ẹ̀ẹ́dì pé kò síbi sẹ́rìn ìdílókè pẹ̀ yìí tẹnikọ́ wa owó tuntun kó kọ́ tẹ́láyé ohun òru kọ́ sọ́mọ ohun ló ń fi sọ́ ní ṣẹ̀tọ́n kò síbi tẹ́sí ríru rẹ̀ adúpẹ́ fọlọ́. ẹ sì ní rìn káàkiri lókè pẹ̀ kí ẹ wá débi kẹtẹ́nìkẹ́ ti sọmọ rẹ̀ nítorí ọ̀gbọ́n ẹ lè rí. oníkálukú kọ́ sọ́dá sọ́dá sọ́dá onáníkálukú máa sọmọ rẹ̀. kọ́dà tó fi dórí àwọn ẹni tí wọ́n mọ̀ nǹkan kan nípa abitẹ́sì ìsìláàmù kọjú sí àti rìn kápò ẹni tó sọmọ rẹ̀ níṣẹ́ tọ́nù. torí ẹ̀ tẹ́lẹ̀ ìbáyé wa àjẹpẹ́ ṣètọ́nù ní jẹ́ o ẹ̀yin náà ẹ̀yin elédè káàró ìdíire ṣètọ́nù ní jẹ́ ẹ má bàa pè o ẹ má bàa wà sọ lórúkọ mi o ṣètọ́n òun lórúkọ rẹ̀ ẹ̀yin ti ti ma ìdí tán fi pè ní ṣètọ́n òun náà nípa alágbẹ̀rùgbẹ̀rì ni aláìsọ́ra ni aláìsẹ̀ láti ọlọ́run ọba ni ẹ má pè lẹ́sùmọ̀ kí ni jésù kí ni jésù nínú èdè yorùbá má lérò pọ́ọ́rọ́ èsù là ń sọ lónìí ọ̀rọ̀ ṣètọ́nì là wá sọ àṣetọ́ni la dámà àti túmọ̀ nítorí pé inna ash-shaytana lakum aduwwun fattakhidhuhu aduwwan innama yad'u hizbahu liyakunu min ashab as-sa'ir ọlọ́run ní ọ̀tá yín àṣetọ́ ẹ̀mú ní ọ̀tá o ẹ má ti mú lọ́rẹ̀ o gbígbẹ̀ tí ń pe àwọn ọmọlẹ́yìn rẹ̀ kò pé wọ́n lọ sí di kankan àyàfi pé ń pè wọ́n lọ sí di bí wọ́n ti lọ́ máa ná ọlọ́nkọ́ má sèmi pẹ̀lú yín lọ́ máa ná ìdí tí mo fi ní ká má pèlè òun náà ti pé arí ní àwọn ilẹ̀ Yorùbá yìí ike ń bẹ nínú àwọn èèyàn tó ṣe pé wọ́n ń bọ̀ yìí òòtà kan ní nínú àwọn òòtà tí Yorùbá bọ̀ ọ àlejòta rẹ kọ́ ọmọ àti àríkẹ́ nílẹ̀ Yorùbá yìí wọ́n ó gun yẹn ìyẹn táwọn ti jẹ́ tó ti tójọ́ mẹ́ta wọ́n sì pa odidi orúkọ wọ́n gbé lórí yẹn wọ́n wá lọ gbé sóríta mẹ́ta oní Yorùbá náà ló sọ pé onílé oríta níta ni èso ọ̀daràn àjẹpọ̀ rẹ̀ yín nìyẹn tí ọba àjọ rẹ̀ kí fún yẹn fún sí tí ọba àjọ rẹ̀ kí ni jẹ́ kó orúkọ fún sí wọ́n ní ẹni tó ní jẹ́ kájí àjẹyó àkọ́tì ẹ̀ mọ́kà ẹgbọ́n nǹkan bẹ́ẹ̀. ọlọ́run ti sọ pé inna shaytana lakum adu fattakhiduhu aduwwa ọ̀tá ní àṣetán ẹ̀mú ní ọ̀tá kí ló dé ìwọ ọlọ́run ọba wa ó ní ìdí ni wípé innama yad'u hizbahu liyakunu min ashabis sa'ir gbogbo ẹni tó bá ti dọ́mọ lẹ́yìn àṣetán ṣetán òkè wọn lọ síbi kankan àyàfi báwo ni wà á ti wà á tó hun báwo lẹ́sìn dọ́mọ náà sa'ir ọlọ́run má ti ẹnìkan nínú wa lọ́mọ náà akramakumullah láwọn ilẹ̀ yorùbá mi wọ́n máa sọ àwọn ilé wọn nílé ọ̀tá yín lẹ ti pé kí wọ́n lẹ sọ lé yín nílé tùtù ọ̀tẹ́ ìyẹn wàá sọ kọ lé yẹn ló kọ rẹ̀ adúpẹ́ fọlọ́ wípé ní ìlú tiwa pè àwọn ẹni tí lè wọ́n jẹ́ bẹ́ẹ̀ wọ́n ti yí padà wọ́n ní lè bá ń kọ́lé tó bẹ́ẹ̀ náà ni ẹ̀rí pé níbo ni wọ́n gbókúta kan gidi kalẹ̀ wọ́n máa pọ́n lórí wọ́n tún máa forí balẹ̀ lé lórí wọ́n ní ètùláàlú àwọn ń forí balẹ̀ fún a'udhu billah torí ẹ̀ ìbájá ṣetán dẹ́sí bẹ́ẹ̀ ẹ̀mí sí bẹ́ẹ̀ torí ẹ̀ ọ́ fẹ́ hàn nínú lítírísì àwọn Yorùbá dípò rẹ̀ wọn lè sùn. ṣùgbọ́n ṣetán là ń sọ̀rọ̀ rẹ̀ lónìí ọlọ́ni inna ash-shaytana lakum aduwwun fattakhidhuhu aduwwan wá sí bẹ́ẹ̀ ni ní kí ni ìyàtọ̀ ti ṣé àṣetọ́ni ni ìbílísì ṣé ìbílísì là ṣetọ́ni àbí yàtọ̀ kan bẹ láàrin àmẹ́dẹ́ni àṣetọ́ni náà ni ìbílísì ìbílísì náà ni àṣetọ́ni ṣùgbọ́n àwọn olùmọ̀ nípa ṣẹ̀ríyà wọ́n ní ìgbà tó ṣe pé àṣetọ́ni kọ́ni yẹ ìsẹ̀mẹ̀ rahmatillah abẹ́lẹ́ta ní ìgbà tí ṣetọ́n tó ti sọ ìrètí nù níbi àtiríkì ọlọ́run ọwọ́ adi abùlátà abùlátà ó túmọ̀ sí pẹ́ni tó ti ṣe kí tó ti sọ̀rètí nù kúrò níbi ìkẹ́ ọlọ́run ìdí inú tí wọ́n ti pè ní ebèlè jama ǹjẹ́ tí a bá gbogbo ǹjẹ́ tó tán ní ibà tí ẹ̀dá kan tó ti kó náà a máa ti làákàyè àṣetọ́ni tẹ́ẹ̀dá kan tó ti kó náà a máa gbọ́rọ̀ àṣetọ́ni tí ẹ̀dá kan ní tọ́ẹ́kọ́ náà lè ti bìkan lọ sí bìkan àbí ẹ̀dá kan ní tó ṣe é gbé ọlọ́run lọ́mọ bó ṣe rí èròkèrò níjẹ́sẹ̀ tán olùsèrò yíròyìn náà kéèyàn oníṣẹ́ tán a lè rí lóde síbẹ̀ ń ṣe tán lè rí ìyapa yìí wà láàrin àwọn olùmọ̀ tí ẹ̀dá kan tó fẹ́ fojú rí ni tí ẹ̀dá kan tó náà máa gbọ́rọ̀ ni tí ẹ̀dá kan tó ṣe ikú náà máa ń ṣe làákà yìí àbí èròkèrò ni wọ́n ń pè é ṣe tán lápèjúwe tí ọ̀rọ̀ kan bá ń ṣẹlẹ̀ tí nǹkan bá ń dà lẹ́yìn kan á sọ pé àṣetọ́ni lọ́fà ẹ̀rí fún àwọn bàbá bàbá àwọn màmá màmá sábà ṣe tọ́ ìwọ ni ìwọ ni inú rẹ̀ là tọ́ wà ni àbí bẹ́ẹ̀ kọ́ àwọn olùmọ̀wá sọ pé rárá o àṣetọ́ ni sẹ́rí yẹn ẹ̀dá kàtọ́ lọ́wọ́ bá dalẹ̀ ọ̀gá alára máa ṣe làákàyè ọ̀rọ̀ Ona ni wọ́n ń pè ní àṣetán rárá ni máa ti làákàyè àṣetán ni ọ̀rọ̀ máa yé òun náà àṣetán ni náà máa tibì kan lọ síbì kan òun náà máa tibì kan lọ síbì kan ṣùgbọ́n àṣetán ọlọ́ọ̀dá látara ọjọ́ kan nínú àwọn àlìjànú tẹ̀sí máa àlìjànú àlìjànú ni ẹ̀dá kan tó ṣe é pé kò ṣe é fojú rí àwọn ń rí wa àwọn ò lè rí wọn ibi tá àṣetán lè lè sínú ẹni tí ọba tèèyàn jẹ ti ń rí yàn ṣùgbọ́n téèyàn ò rí tẹ́lẹ̀ kó lè tètè bá tèèyàn jẹ ṣùgbọ́n ọlọ́ta kan dúró dì ọ́ lágbọ́n abolówó àgànná ni ọwọ́ àmì mo ti rí i mo ti rí i nígbà tó lọ́n ti fi hàn mí kò lè pa mí má. àmọ́ òòrí ó lè máa bọ́ ọjọ́ òòrí ó lè jẹ́ pẹ̀lú dọ́ńtún lórí ibùsùn rẹ òòrí ó lè jẹ́ pé nígbà tó lọ sí balùwẹ̀ ń dánwò ẹ̀ òòrí ó lè jẹ́ pé kò ń ṣe ń dá márùn ó náà fi ń kún fún ọ. sẹ́mi pé eléyìí ó lè tètè gbéyàn sí ọlọ́run ọ̀rẹ́ ẹlẹ́dàá wa ó ní illa iblisa kana minal ilà ìbílí sàkánà mi náà jẹ àyàfi ìbílí sùnìkan torí kọjọ kan nínú àwọn àlejànú. alimam ibn taymiya rahimahullahu ta'ala nínú majmuu al-fatawa ó ní lọ́dọ̀ tó ń wo ṣètọ́ni tẹ̀rí yẹn ó ní abul jinn gẹ́gẹ́ bí adam alayhi salam bó ti ṣe jẹ́ abul bashar àṣetọ́n ó ní bàbá gbogbo àlejànú gẹ́gẹ́ bá nàbí adam alayhi salam bó ti jẹ́ bàbá fún gbogbo èyí báyìí ni Imam Ibn Taymiyyah lòún wò lọ́mọ níta ni bàbá ńlá àwọn àlùjánu tàláwò aṣẹ́tàn bàbá ńlá àwọn èèyàn kọ́ anabi Adam alayhi salam ṣùgbọ́n nínú ètè ṣẹ́tàn ó ní kó lè wọnú ara èèyàn ó lè wọnú ẹ̀jẹ̀ yìí kódà nínú àdìsí anabi Muhammad sallallahu alayhi wa ó ní inna ash-shaytana yajri min Adam majra ó ní ṣẹ́tàn tẹ̀lé yẹn. ó ń sáré lára èèyàn gba gbogbo ibi tẹ́jẹ̀ ń gbà sáré lára èèyàn ẹ lè bọ́ lọ́wọ́ rẹ odijọ́ tẹ bá kú ẹ lè bọ́ lọ́wọ́ àṣetán tẹ bá kú àmọ́ ọ̀nà tẹ́ fi sọ ète rẹ̀ dòfo ọ̀nà tẹ́ fi mú ète rẹ̀ tí ó padà ma lọ́wọ́ òun náà ní ìdánilẹ́kọ̀ọ́ yìí lórí. ní ọjọ́ kan ó ń ṣe tẹ̀sìmọ̀ fún lóṣù rọmọbọ́n lànà ni máa ń ṣe ẹ̀sìká lọ́dọọdún ọmọ àfijọ́ mẹ́wàá ṣe ẹ̀sìká ṣùgbọ́n nígbà tó tún dáná bíi sáláìsì dé ànábì ṣe ẹ̀sìká fún ogúnjọ́ ànábì wá wà nínú ẹ̀sìká ìyàwó rẹ̀ táǹpẹ̀ ní sọfíyà bíntu Huyay ọwọ́ àfi ànábì wò ìgbà tí sọfíyà ọmọ wa padà lọ́lé ànábì wá fẹ́ palẹ́sẹ̀dà arákùnrin méjì kan nínú àwọn ansar wọn rí pé ànábì òun ní ń bọ̀ pẹ̀lú obìnrin yìí wọn bá tẹsẹ̀ márì tí tẹsẹ̀ tán tẹsẹ̀ márì báyìí ànábì ni ẹ wá o innaha Safiyya zawji Safiyya tù ní ìyàwó mi ni subhanallah bẹ́ẹ̀ náà sàhábà yìí wọ́n ní subhanallah ya Rasulullah ògbóni fọlọ́ ní wa ànábì sáyẹ̀wò àròrò kúrò sànábì bíi. آه، أنا أنمني إن الشيطان يجري من ابن آدم مجرى الدم الشيطان تريه أم ساري لارينيا ججبية جسن ساري لاريني وإني خشيت أن يقذف الشيطان في قلوبكم سوءا وفي رواية في قلوبكم شيئا أنا من طبع ميرو قلنا لك الشيطان كما لو سوف سوف سوف kẹmà wọn kẹmà lọ sí gbogbo èèyàn ní ọmọ ànábì náà ọmọ aha sọmọ kí ló bá káwọ náà má bá wọn bá kọ ọmọ ọlọ pẹ̀lú obìnrin wọn wọn sọ̀rọ̀ <laughs> bàbá yẹ kálẹ kálẹ ọyẹ kọ sọ fún akóbìnrin tẹrí ọmọ mi ni o ẹni má dààmú o ọmọ mi ni ọmọ mi ti ń gbélé sẹ ọmọ mi ni ọmọ mi ti ń bẹ kánú kálukó sí mi àmọ́ kí n ti pé àbúrò máa kà bọ́ọ̀ bá kà ń bẹ̀rù àwọn èèyàn kà sí ọlọ́run pẹ̀lú ọ̀padà tó pé bá bàbá ìmáàmù bí tí ọ̀dà bàbá ìmáàmù bá wọn bí tí ọ̀dà mọ́tíláṣí la bá bàbá ìmáàmù wọn ni àbá wọn pẹ̀lú àwọn obìnrin aṣẹ́wó kan àwọn obìnrin láti ní ìṣẹ̀tọ́ ọlọ́rọ̀ jù. èèyàn mélòó lọ wá fẹ́ sọ fún pé ńgbà tó yàgbẹ́ tán táàbà fọ́ọ̀mù fẹ̀dí fún gbogbo ara yìí. torí ẹ̀ ló ṣe jẹ́ pé ẹ mẹ́jọ lọ ibẹ̀ náà ní kẹ́ẹ̀tì ṣàlàyé torí bá ṣe tán gbogbo bí ó ti dàǹkan wíwèé bí ó ti dà nílé tí a ṣe tán yóò ṣe dàrú yóò ṣe bàjẹ́ iná ìdìbò tí wọ́n pín bẹ̀. bákan náà tí a bá ti wá mọ̀ ibi àṣetán ni ó ní agbára kọjá sísọ ẹ̀yin ò lè rí ṣùgbọ́n rí i ṣùgbọ́n ẹja mọ̀ àwọn tó ń bẹ tó ṣe pé àṣetán ni ọ̀lágbára lórí wọn o ọlọ́run kò sèmi pẹ̀lú yín lọ́kàn nù wọn. àwọn kan ń bẹ tó ẹ pé bí ṣetán ti ṣe lágbára tó yàn ó kéré ó kéré níbi àti tìtì wọn àwọn táni àti táni nínú wọn náà làwọn ẹrú ọlọ́run tí wọ́n jẹ́ ní dáadáa àwọn ẹrú ọlọ́run olùṣe dáadáa ẹni tó tán bá ti béèrè ní ìsìn tí wọ́n ní yọ iyọ̀ ọ̀lẹ́ni ilẹ̀ ọmọ nílùú kan mẹ́wọ̀ tí olùmọ̀ ń bá ń báwọn èèyàn sọ̀rọ̀ tó bá ti yọ iyọ̀ ọ̀lẹ́ni ilẹ̀ ọmọ ẹni tó gbogbo yẹn sọ pé náà tí a pẹ́ ẹ̀yin olùgbàgbọ́ òdodo oníkálukọ́ dàgbé àwa lẹ́ ń ké sí yìí ẹ̀yin là ń ké sí bóòlù ẹ̀sẹ̀ àgbọ̀ ọlọ́ngbọ̀n báwo lẹ́yìn ti gbọ́ lọ́ngbọ́ ẹ̀rí pé ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn èèyàn lónìí orúkọ jẹ́ ti mùsùlùmí lásán ni wọ́n Ramadan jẹ́ mùsùlùmí ni wọ́n báwo ló ti wá fẹ́ jẹ́ nire ní ìgbà tó ṣe pé ìmánì gidi ò sí pẹ̀lú ẹ̀ ìjọsìn eléyìí tó ṣe gbógun régé kò sí pẹ̀lú rẹ̀ fẹ́mi ẹ̀yin náà jẹ́ wà ní dáadáa gbàdọ̀dọ̀ rẹ̀ torí ẹ ẹni tí ó bá jẹ́ olùsí dáadáa wàá jẹ́ mùsùlùmí gidi láwọn àwùjọ tiwa ọ̀pọ̀lọpọ̀ ó ṣòro kó tó bọ́lọ́gà ṣẹ̀tàn nítorí korúkọ lásán ọ̀pọ̀lọpọ̀ fi ń jẹ́ mùsùlùmí ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn èèyàn láwùjọ tiwa ẹ̀rí bí mọ́tíláṣí wá ń tẹ́ kúndó àbẹ́yẹ̀ òrí àbẹ́dálẹ̀ ẹ̀rí kí ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn ń sèpalẹ̀ mọ́ lákèsí ní ọ̀pọ̀lọpọ̀ ti kẹ́ni rẹ̀ lẹ̀ wọ́n ń kọ́ lọ́wọ́ báyìí wọ́n tẹ̀sẹ̀ sá sóòrùn ni ike bọ́yá yọ ọgbẹ́ kí rọmọdánù tó bẹ̀rẹ̀ so ó ẹsẹ̀ nire ẹsẹ̀ nire ẹ̀rí kọ́pọ̀lọpọ̀ ọwọ́ tiẹ̀ fúnra ẹgbọ́dọ̀ máa ṣàkíyèsí nítorí pé ẹni tó ṣe pé fàlẹ́ sọ dákọ̀ wàlẹ́ sọ ńlá wàlẹ́ kí kẹ́tẹ́bẹ̀ wọ tọwọ́ ńlá kìí ṣe fàlẹ́. wọ́n ní ọyọ zakat pé yọ zakat ọ̀daràn wa kú tán ẹ wá lẹ́yìn ẹ̀yẹ tó sáfù ọyẹ tí sáfù yóò tó mẹ́ta mẹ́ta bá wò mẹ́ta bá wò ọyẹ kárí sáfù kan ọyẹ kárí sáfù kan àwọn èèyàn kan ṣèbéèrè wọ́n ní bàbá kan sáláì sí lọ́dọ̀ àwọn bàbá yìí tó fi dénú ilé rẹ̀ ààrẹ ní jẹ́rìí fún pé ti sọ̀lá yìí. ambọ̀tìbọ̀ ti mọ́tíláṣí àdúgbò kọ́mẹ́sẹ̀ tí sọ mọ́tíláṣí mi. bàbá ìwà akúta wọn náà fẹ́ẹ́ ti sọ̀lá ti jàǹdà sí lára àwọn èèyàn akún sí méjì. àwọn ètò pọ̀ jù wọ́n ní ọlọ́mọdé ọlọ́mọdé àti sọ̀lá ti ti káàkiri lára. àwọn èèyàn kan wá ní áá mùsùlùmí náà ní àlìkáná ò ní kùn iná ní ó kùn. ok àwọn àfi tipátipá gbé yẹn wà wọ́n ní mùsùlùmí náà ẹ̀ ti tipátipá sọ di mùsùlùmí ni. tọ́ àwọn eléyìí wọ́n ní torí pé kèsì sọ̀lá ẹ̀ gbọ́n tá nàbí sọ̀ni. al-ahdu alladhi baynana wa baynahumu as-salat faman tarakaha faqad kafar bẹ láàrin wa àtàwọn ní sọ̀lá ẹnikẹ́ni tó bá ti pa sọ̀lá àtúntì ó ti di kèfèrí. wọ́n lẹ́yìn tí wàá nùtà fi ní ti sọ̀lá àtúntì lára. àwọn kejì wọ́n sọ ẹ̀fín láàyè mùsùlùmí ló máa ń jẹ́ bẹ́ẹ̀ bó tilẹ̀ jẹ́ pé wọ́n ti bó kọ́ ń jẹ́. wọ́n wá ní ṣe lọ́ọ́ pẹran súnà rẹ̀ nígbà tó ti pẹran súnà rẹ̀ láti sọ lórúkọ mùsùlùmí ẹ̀ẹ́dẹ́gbẹ́ mùsùlùmí ni ẹjẹ́ àtìsọ láti sùlá ọlọ́mọdé àtìsọ láti ṣe sí yàrá. a gbọ́dọ̀ ti sọ láti sùlá torí rẹ̀ tẹ́yìn bá jẹ́ ẹrú ọlọ́ tẹ́ẹ̀sì jẹ́ olùsè dáadáa ẹ ti mú ọ̀nà kan pàtàkì pa tẹ́ẹ̀fì bọ́ lọ́wọ́ ìjà ṣe fà. ẹ̀gbọ́n tọ́lọ́wọ́ bá wá sọ nínú Al-Qur'an alápẹ̀lẹ́ ọlọ́wọ́n bá wá ní inna ibadi laysa laka alayhim sultan àwọn ẹrú mi o àwọn ẹrú mi tó tọ́ o lágbára lórí wọn o wa kafa bi rabbika wakila olúwa ẹlẹ́dàá rẹ ti tó lẹ́ni tá a gbára lé. bákan náà àṣetán ó lérí lẹ́ka níwájú ọlọ́run ní ìgbà tí ọlọ́run bá sọdọ̀ lórí ibú qala rabbi fabima aghwaytani la uzayyinanna illa ibadaka minhumul mukhlasin ó ní ìwọ náà látàrí sísọ mínú tó sọ mínú yìí báyìí màá ti àwọn aburú lọ́sọ̀ fún wa lókè pẹ̀ màá ti aburú lọ́sọ̀ fún wa lókè pẹ̀ mí náà sì rí i pé mo sì wọn lọ́nà mo búra pẹ̀lú pẹ̀lú orúkọ ọwọ́ náà gbogbo wọn pátá ni màá ti wọn màá ti lọ́nà àyàfà àwọn ẹrú rẹ al-mukhlasin àwọn ẹni tí wọ́n lọ́wọ́ ọba tọ̀ fàyọ tọ̀ fọ̀mọ́ àwọn ènìyàn rí mu ọlọ́run dákun sẹ́mi pẹ̀lú yín lọ́kàn nínú wọn. jẹ́mọ̀ á rí i pé sálẹ̀ bá bọ́ lọ́wọ́ ètò àṣetán àti ká gbọ́ lọ́gbọ́ lódodo àti ká sì gba anábì wa Muhammad sallallahu alayhi wa sallam gbọ́ lódodo ká máa ṣe Islam lódodo Islam wọn da lóru papọ̀ mọ́sápà ká jáwọ́ di rẹ̀ nítorí pé lẹ́yìn ògbéni dálùjẹ́nà Islam ẹ̀yọ̀ kan tó gbéni dálùjẹ́nà òun náà ní ká jẹ́ pé bọ́ọ̀dì rẹ̀ wọ́n bá ọ̀tí náà mùsùlùmí ni wa ní kọ̀kọ̀ àti ní gbangba wa bákan náà ìsìláàmù pé anabi sallallahu alaihi wa alihi wasallam òun nìkan la lè bá lẹ̀kùn rẹ̀ wà lùjẹnà táwa bá ti ṣe máa wà kú oríire Ọlọ́run bá kó sẹmi pẹ̀lú yín lọ́kàn nínú ẹni tó sóríire yìí ẹlẹ́kẹ̀ẹ́ àwọn kan bẹ́nu àwọn ẹrú Ọlọ́run tó ṣe pé Ọlọ́run ṣe wọn lókùtà àdìgbò lò fún ṣètọ́n ṣètọ́n pẹ̀lú àwọn oyèjọ́ wà kù gẹ́gẹ́ bí Umar ibn al-Khattab radiyallahu anhu anabi sallallahu alaihi wa alihi wasallam ọ eléyìí tí imaamu Tirmidhi tó gbé jáde nínú súnánù rẹ̀ bí sanadin sahih anabi ni inna shaytana la yakhafu minka ya Umar anabi ni dájúdájú mo fi ọlọ́run ọba búra ṣètọ́ni máa bẹ̀rù wọ Umar mo fi ọlọ́run ọba búra ṣètọ́ni máa bẹ̀rù wọ Umar. bákan náà Sa'd ibn Abi Waqqas radiyallahu anhu ó ní walladhi nafsi biyadihi mo fi ọlọ́run ọba ọlọ́run sọ̀rọ̀ lọ́wọ́ àti mo fi ọlọ́run ọba ẹni tẹ́mi fi ń bẹ lọ́wọ́ rẹ̀ mo fi búra máa lọ kí ẹkẹ ṣe ìtọ́nu sáré kẹfẹ́ jẹ́ ṣètọ́ni ọ̀bọ pàdé lójú ọ̀nà kárí láyé yìí ìlà sẹlẹ̀kọ fẹ́ jẹ́ wọ́n yìí fẹ́ jẹ́ àyàfi kọ́ gbọ́nà mi yàtọ̀ sí ìtọ̀ǹgbà rawahu al-Bukhari al bukhari ló gbà wá. ṣé lásán ni Umar dẹ́kù yẹn kì í ṣe lásán nítorí pé fi òdodo sí lọ kọ́kọ́ rẹ̀ ọ̀yàtọ̀ sí gbangba rẹ̀ ó fi òdodo tẹ̀lé tànàbí Muhammad sallallahu alayhi wa sallam eléyìí sábàbí dáadáa fún lọ́dọ̀ ọlọ́run àṣetán bó ṣe burú tó àní sáfún àṣetí sáfún ọmọ tọ́jú yẹn lọ́ àbúrán nínú sábàbí tọ́lọ́ tó fi máa ń gbé yẹn jẹ́rí àṣetán òun náà ní ọ̀pọ̀lọpọ̀ sísè ìrántí ọlọ́run pàápàá jùlọ nígbà tẹ́ bá fẹ́ tilẹ̀kùn lé yín lálẹ́ nígbà tẹ́ bá fẹ́ dojú abọ́tẹ̀ fi jẹun tẹ́ fẹ́ dojú rẹ̀ dé nígbà tẹ́ fẹ́ dojú kọ́pù tẹ́ fi mumi tẹ́ fẹ́ dojú rẹ̀ dé gbogbo nǹkan yẹn fẹ́ máa ṣèrántí ọlọ́run lásìkò tẹ́ fẹ́ tilẹ̀kùn lé yín lásìkò tẹ ẹ fẹ́ dojú àwọn abọ́bọ̀ lẹ̀ bísímìlá anábìlẹ̀ ẹ gbọ́dọ̀ sùn lẹ́ni tó sí abọ́ rẹ̀ sókè ẹ gbọ́dọ̀ sùn lẹ́ni tó sí kọ́ọ̀pù rẹ̀ sókè gbogbo abọ́ tẹ̀ ń lò gbogbo kọ́ọ̀pù tẹ̀ ń lò ẹ dojú wọn bọ̀lẹ̀ nígbà tí ilẹ̀ bá kó tó di pẹ́ kí ló dé nítorí pé anábì sallallahu alaihi wa sallam òní ọ̀gbẹ̀lẹ̀kọ̀lẹ̀ abúwá ẹ ṣètọ́ ní ọ̀lágbára láti sí gbogbo ń tàbá tì àdúgbò ẹ̀fọ́ lọ. ẹ má máa sílẹ̀kùn lé yín lẹ́sùn ẹ má máa ti abọ́ yín lẹ́sùn àṣetọ́ ní ọ̀wá fi jẹun ẹ má máa ti kọ́ọ̀pù yín lẹ́sùn àṣetọ́ ní ọ̀wá fi mú mi. gbogbo nǹkan yín tẹ̀m̀bá wọn ti ẹ̀ máa dá pọ̀ lọ bísímìlà ẹni dojú abọ́ bolẹ̀ bísímìlà ẹni dojú kọ́ọ̀pù bolẹ̀ bísímìlà ṣètọ́ ní bó ti ti lágbára tó wọ́n lọ́ àdínkù lè ti kọ́ọ̀pù sókè. àmọ́ àmọ́tẹ́gbà ti dárúkọ ọlọ́run ayé mi kókó lè ṣèṣe. nínú al-Bidaya wan-Nihaya ti imam ibn Kathir rahimahullah wọ́n ní ìṣẹ̀lẹ̀ kan ṣẹlẹ̀ ní ìgbà tí àwọn Khawarij tí wọ́n pa Ali ibn Abi Talib radiyallahu anhu ọ̀kan nínú àwọn olóńgbò ọwọ́ awa ní àwòrán olóńgbò dúdú ní ọwọ́ ti sàm níbi tí Muawiya tó ń tẹ̀sọ̀ lórí tẹsán àgbéjà ń bẹ láàrin Muawiya àti Ali ibn Abi Talib radiyallahu anhuma ọlọ́kọ̀ yẹn ń sọ àmì jẹ́ni. olóńgbò yẹn wá ń sọ fún olóńgbò tó wà láàfin Muawiya ó ní ìṣẹ̀lẹ̀ kan ṣẹlẹ̀ lálẹ́ ìṣẹ̀lẹ̀ náà wọ́n ti fẹ́ kó fi tó olówó rẹ létí òun náà ní kí wọ́n ti pa Ali ibn Abi Talib radiyallahu anhu ó ní ìjẹ́ olè bá mi rí nǹkan kan tí mo lè jẹ nínú ilé ìṣèlú tẹ́mi lọ́nu bẹ́ẹ̀ tó lè bá ń rí nǹkan kan mú wá nulẹ̀ olówó rẹ tí mo lè jẹ torí mi pa mí òun gángan mi òní ha kò sí nǹkan kan tí mo lè rí mú wá fún ọ. nítorí pé gbogbo abọ́ tó wà lé gbogbo kọ́pù tó wà lé lásìkò tí wọ́n ń dojú wọn gbolẹ̀ wọ́n dárúkọ náà. subhanallah àyàfi kíní abọ́ tí wọ́n fi ń dín nǹkan kan ó nìkan ni wọ́n dárúkọ náà wọ́n sí nígbà tó ń dojú tiẹ̀ gbolẹ̀. ó ní ọ̀dà abámu kó tiẹ̀ ṣe pé pánlá màá rí pánlá báyìí náà ti máa bọ̀ yẹn wá fún lọ́ba fún ẹ la akramakumullah ọ pàtàkì púpọ̀ àní ká máa ti rántí ọlọ́run nígbà tá a bá tilẹ̀kùn lé wa ká máa ti rántí ọlọ́run nígbà tá a bá ń dojú àwọn abọ́ wa délẹ̀ ká máa ti rántí ọlọ́run nígbà tá a bá ń dojú àwọn kọ́pù wa délẹ̀ gbogbo eléyìí yọ yọ wa lọ́wọ́ ètò àṣepọ̀ kí ni àjọṣepọ̀ tí yọ yẹ kí ni àjọṣepọ̀ tí ń bẹ láàrin ìyàtọ̀ àṣepọ̀ kí ni àjọṣepọ̀ ti ń bẹ láàrin ìyàn àti àṣekọ̀ọ́ ọ̀tá ni o kò sí ìrẹ́pọ̀ kan tó gbọ́dọ̀ wà láàrin ìyàn àti àṣekọ̀ọ́ ọ̀tá wa ni àṣekọ̀ọ́ àṣekọ̀ọ́ ni kì í sọ̀rọ̀ ẹ wa o kí lọ́wọ́ àfà ohun tó fà òun náà ni dídá tọ́lọ̀ǹda nàbí ádámù alayhi salam ọwọ́ nínú ẹgbàá wọ̀rọ̀ ilé tí ìmáà Muslim tó gbé jáde nínú sàhíhì rẹ̀ láti ọ̀dọ̀ Anas ibn Malik radiyallahu anhu wọn lànà bí sallallahu alaihi wasallam sọ ife ní ìgbà tí Ọlọ́run ọba wa tó ti ya àwòrán ànábì ádámù kalẹ̀ tí ò sì fẹ́ mi sí lára tí ara yìí sì ń bẹ́ńlẹ̀ fúngbà pípẹ́ ara yìí ń bẹ́ńlẹ̀ fúngbà pípẹ́ àṣetán ni ń lọ ń bọ̀ ń lọ ń bọ̀ lórí pé kí ni lè kí ni ọlọ́run fẹ́ẹ́ tẹ̀sí eléyìí wá nínú hadith sahih ọwọ́ awọ àti títí tí ó fi wá rí i pé ikùn tọ́lọ̀ ń dá fún ádámà kò fi fóni kò sí nǹkan kan nínú rẹ̀ báyìí ní ṣètò àlùwà sọ pé innahu makhluqun la yatamalak ẹ̀dá kan ní eléyìí ọ̀dẹ̀ tó ṣe pé kò ní lè kóra rẹ̀ dànù ebi àní lè kóra rẹ̀ dànù lòun ti rí mu kìí pé ńgbà tọ́lọ̀ ń dá bàbá ńlá wa nàbí ádámà alayhi salam kalẹ̀ tán àṣetọ́ ni wọ́n ń lọ wọ́n ń bọ̀ tọ́ba tí wàá tọ́jọ rẹ̀ ọ̀fọ̀ ọ̀gùn mú ìwọ ń tiẹ̀ kí lọ wà ń bì sí yóò tún fọ́ lọ́lẹ́ kò sí tọ́jọ báyìí asọ́dún lásán lélẹ́ yẹn tó sì lákọọ́lẹ̀ kí máa lọ ní máa bọ̀ kí máa wá òkè kí lọ́lọ́run fẹ́ tẹ̀dá yìí títí tó fi wá fura pé ikùn rẹ̀ wà lófìtò ibẹ̀ ní ṣetán ti wá mú ẹ̀sìn bọ́ọ̀kù rẹ̀ yẹn jáde pé ẹ̀dá tí ò ní lè kóra rẹ̀ ń dànù lèyàn ọ̀dẹ̀ sáà lè kóra wọn dànù náà ní ọ̀pọ̀lọpọ̀ lè kóra wọn dànù tìlá ìfura ọ̀njà mi ìlọ́sọ̀pọ̀lọpọ̀ dání ti ń jalè àìfura ọ̀njà mi lọsọpọlọpọ dání ti ń ṣe zìnà àìfura ọ̀njà mi isi dání ti ń fẹnu warọ́ àìfura ọ̀njà mi lọ́sọ̀pọ̀lọpọ̀ dání tó ṣe kíkò lè débi kọ́kọ́ má bàbí jẹ́. torí ẹ báyìí sọ ànàbì ádámù wa ń bẹ ńbẹ ńgbà bá fẹ́ mi sí lára tán mọ̀ ní ìfúnni ni màá ẹ ṣẹ́rú sọ fún mi kí n má fẹ́ ṣùgbọ́n mo fẹ́ lásán ni ọlọ́run kò sí báwọn dámọ̀ràn bàtà mi dámọ̀ràn ọlọ́run ìbá yẹn dámọ̀ràn ọlọ́run kì bá mọ̀lẹ́kà dámọ̀ràn torí pé ọlọ́run ọba kọjá gbogbo bá ti ń rò ọlọ́run ọba ń sọ fún wa ni. وإذ قال ربك للملائكة إني ní àwọn mẹlẹ́ka sọ tí wọ́n rí wọn lá máa ti bàjẹ́ lókè pẹ̀ á máa tẹ̀jẹ́ lẹ̀ àwọn mẹlẹ́ka ọ̀mọ́ ntọ́pamọ́ ṣùgbọ́n àwọn olùmọ̀ nípa wọn ni tó ṣẹlẹ̀ ní ike ṣáájú káwọ́ tó wá gbé òkè pẹ̀ àwọn àlùjànnú ti gbé bẹ̀rẹ̀ àwọn àlùjànnú yìí wọ́n ti bàyé jẹ́ wọ́n tẹ̀jẹ́ lẹ̀ wọ́n ti bàjẹ́ lókè pẹ̀ àwọn mẹ́lẹ́ta wọn wò pé tọ́kù wọn náà ń bá tún kó àwọn mi bẹ́ẹ̀ táwọn náà yàtọ̀ táwọn ẹni àkọ́kọ́ ni ìní wọn fi ń ṣe àkàwé ara wọn ọlọ́run bá ti sọ fún wa pé ẹnì àlẹ́mù máa la ti àlẹ́mù èmi máa dẹ́nu orí báyìí ni wọ́n wà ọlọ́run afẹ́ ní sànàbí ádámàlà pàtó ọlọ́run fẹ́ bìsí lára ádámàtọ́ ẹsẹ̀ díẹ̀ dátẹ́mi ń bẹ lára rẹ̀ ọlọ́run aṣọ fún amalẹ́ka tó ti wà tipẹ́ sáájú tiẹ̀ wípé àǹbẹ̀ òní bí ẹ̀sìnà ìhà òlẹ́ẹ̀dì ẹ̀yìn kọ́ńtùm sọ̀dẹ̀tì tó bá yẹ pé òdodo bá lẹ sọ nípa pé èèyàn yóò ní dókè gbà kó sì bàjẹ́ mẹ́. àwọn mọ̀lẹ́kọ̀ ọ̀ma o ádámù ta tẹ̀sẹ̀ fẹ́mi sí lára lọ́mọ o ọlọ́wọ́n bá sọ pé oṣù tó dòlè àdùn ẹ forí kanlẹ̀ fún ànábì àdùn yé ti kẹ́ tẹ́ríba o yé ti kẹ́ tẹ́ríba ẹ fi orí kanlẹ̀ ẹ forí kanlẹ̀ fún ànábì àdùn alayhi salam wọ́n forí kanlẹ̀ fún ànábì àdùn àyàfi ṣe tọ́ọ̀nù nìkan. wọ́n ní eléyìí òun ní àkọ́kọ́ lára òun ní àkọ́kọ́ lára tó ṣẹlẹ̀ nítorí pé ìlara ìlú kalẹ̀ fún baba ńlá wa anabi adam aleyhi salam nítorí pé bóòlù ọlọ́run ti lè gbé jẹrí èmi ti ń bẹ sáájú rẹ̀ wà nìkan lọ́wọ́ wa àwọn mọ̀lẹ́kà lẹ́yìn náà bóòlù balẹ̀ ara náà dóhùn ara dá anabi adam salam tá a tíná bá ń jò sókè lókè kan ló máa ń jò sí i ó ní iná òkè lókè níná máa jò sí ṣùgbọ́n ẹ̀pẹ̀ àti àmà nísàlẹ̀ nísàlẹ̀ ló máa ń wà ó máa ń kì má lẹ̀ yìí báwo wá ní tó ṣe pé àdámà tiẹ̀ ó ní kó dórókè yóò ṣe wá forí balẹ̀ fún nǹkan tó ṣe pé a máa kì má lẹ̀ torí ẹ̀ làwọn olùmọ̀sọ pé eléyìí ni àkọ́kọ́ akìlísẹ̀ ti ló sọ àṣetọ́ni di olórí ibú àṣetọ́ni ti gbénu àlùjáná rí ọlọ́run lè fún mẹ́ àtijọ́ yìí níjà ti bẹ̀rẹ̀ o àtijọ́ yìí àti bàjẹ́ ti wọ̀ yájà òkùnkùn àti mẹ́lẹ̀ ló ti di pé wọn ò sọ̀rí ara wọn o tọ́ba wa ma lórí pé ṣetọ́ni sórí ibú kọ̀ bá sàn ṣùgbọ́n àwọn olùmọ̀wá sọ pé ẹ̀sàkéèsì mẹ́rin àṣetọ́ni ó ṣàìsẹ̀ láti ọlọ́run ṣùgbọ́n ó sì mọ ọlọ́run ọmọ ọlọ́run lọ́lọ́ nítorí pé kí ni ẹ̀rí pé ńgbà tí ó búra òfin kan mí búra ọ̀ọ́lẹ̀ tẹ̀lé ẹ̀jẹ̀dẹ̀ ó ní mo fi títóbi ìwọ náà ọba búra sáájú eléyìí ó ní rọ́bì anzirni ila yawmi yub'athun lẹ́yìn ìgbà tó ti sọ̀ndọ́ lórí ikú yìí òun fẹ́ kọ́ ọlọ́run lára títọ́ gbẹ̀dàlùkìyàmù mọ́pọ̀ títí títọ́ gbẹ̀dàlùkìyàmù ọ̀rẹ́ ẹnìtẹ́kẹ́ mi lẹ́nu mọ́ńbọ́rì ọlọ́ni dájúdájú á lọ lára dídọ́ gbẹ̀dẹ̀ àlùkìyàm ìgbà náà lè lérí lè káwá bẹ̀rẹ̀ àwọn olùmọ̀ọ́ni kí ló dé ó ti ṣe gbogbo orí ikú ó tún wá bẹ̀ lọ́wọ́ lọ́n gbàdúrà rẹ̀ àjẹkẹ́ wọn náà fáìlì rẹ̀ ò lè burúburú kọ́ wa kọ́ lọ́wọ́ ní gbàdúrà rẹ̀ o ò lè jẹ́ ọ̀daràn títí kọ́ wa sọ gbàdúrà tẹ ò lè gbà mọ́ torí pé kò sí kò sí lè burú tó kò sí kò sí lè yọ̀ ọ̀daràn tó ọmọ lẹ́yìn ṣètọ́ nìlọ́jẹ̀ o lè jọ́ka fún ṣètọ́nì ṣètọ́nì yìí wá sórí ibú orí ibú rẹ̀ sì ń gbóná fẹlifẹli ó bẹ náà nígbà náà ọlọ́run gbàdúrà rẹ̀ wọ́n wá ń kọ́ ó túmọ̀ sí gbẹjà bẹ náà tá a bá bẹ náà ọlọ́run gbàdúrà wa lábẹ́ òfin ṣẹ̀ríya òfin wa ń bẹ̀ pé àìbẹ́ náà láìrí gbígbàgbà àìbẹ́ náà láìrí gbígbàgbà torí náà àti sànẹ́gbà Muhammad sallallahu alayhi wa sallam ó ní inna rabbakum hayyun karim wa innahu la yastahi أن يرفع إليه عبده يديه ثم يردهما صفرا dájúdájú olúwa ẹlẹ́dàá yìí hayi ọba onítìjú ni o kẹrí ọba ọlọ́rẹ̀ ni o ojú àti máa ti ọlọ́ kíkọ́ kan nínú àwọn ẹrú òun kó gbọ́wọ́ sókè tọrọ gangan lọ́dọ̀ òun kó wá dáwọ́ náà padà lóko ẹ̀ dá padà lóko. eléyìí túmọ̀ sí pé kí wọ́n á lóde tẹ̀ ní sọ́kọ́ àdúrà yóò lè gbà mọ́ kí ló tẹ̀ jákàn nínú gbígbà àdúrà kí ló tẹ̀ kọ́ náà wọ́n bá sílẹ̀ tẹ̀ pé tí ò tọ́ lọ́wọ́ àṣetọ́ni tọ́jọ́ ga àwọn lè má mú wọn nínú náà jahannam ọbẹ̀ náà ọlọ́run gbàdúrà rẹ̀ wọ́n ní kí ló dé tọ́lọ̀ fi gbàdúrà rẹ̀ wọ́n ní torí pé pọ́lọ́run ọba pẹ̀lú orúkọ tó ti pé yòó ti fi ọlọ́run àti kọ́lọ́run ọ̀dà orúkọ wo lorúkọ náà òun náà ni rọ́ọ̀bù gbogbo ẹni tí máa ń fẹ́ bá dùn wọ́n ní kọ́ máa pọ́ lọ́nkọ́ yọ rọ́ọ̀bù yọ gbogbo واختلاف الليل والنهار لآيات لأولي الألباب الذين يذكرون الله قياما وقعودا وعلى جنوبهم ويتفكرون في خلق السماوات والأرض ربنا ما خلقت هذا باطلا سبحانك فقنا عذاب النار ربنا إنك من تدخل النار فقد أخزيته وما للظالمين من أنصار ربنا إننا سمعنا مناديا ينادي للإيمان أن آمنوا بربكم فآمنا ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار ربنا وآتنا ما وعدتنا على رسلك ولا تخزنا يوم القيامة إنك لا تخلف الميعاد تبوايا ربنا ربنا ربنا ربنا تعبئ وجماعه الإمام القرطبي رحمه الله nínú síra tẹ̀síìrì wọn wọn ní àwọn olùmọ̀ wa sọ pé ẹnìkan ò ní bẹ ọlọ́run ní àdúrà tó ṣe àkójọpọ̀ rọ́bà náà tó tó má àbíkọ́ lọ́wọ́ gbàdúrà. eléyìí túmọ̀ sí pé ọ bẹ́ẹ̀ náà nínú òde orí gbígbàdúrà àṣetọ́ni bẹ́ẹ̀ náà ọlọ́run ọba gbàdúrà rẹ̀ báyìí ìní àṣetọ́ni torí ibà àkọ́kọ́ àtijọ́ náà ló ti lérí lẹ́ka olùmọ̀mọ́ wa bá wa wájú ànírọ́nà lọ òun di ẹ̀yìn máa wa ànírọ́nà sà ọ̀tún àti òsì wa ìlò òun di wa ẹ̀sẹ̀ mọ̀kẹ́rì nínú tafsiri rẹ̀ ó ní gbogbo jihadul arba àwọn orígun mẹ́rẹ̀ẹ̀rin tíyẹn lè gbà lọ ìtọ́ni ní owó dìímọ̀ wa owó dìímọ̀ wa ó ti dìímọ̀ wa àbí òdìímọ̀ wa síbẹ̀ náà lè ti àṣetọ́ni báyìí ọ̀pọ̀lọpọ̀ lọ́jọ́ mẹ́lẹ́yìn ọ̀pọ̀lọpọ̀ lọ́jọ́ mẹ́lẹ́yìn kí n mú àpèjúwe kan wá dábì mọ bọ́mọlẹ́yìn ṣetọ́ni ti ti pọ̀ tó nínú hadith tó fẹ́ tẹ̀rín lẹ̀ anabi Muhammad sallallahu alayhi wa sallam ó ní tọ́ba tó tọ́pẹ́ ní àkìyàn ọlọ́run sọ fún baba ńlá wa anabi adam alayhi salam ìgbé ọkùnrin bẹ́ẹ̀ náà mẹ́ngọ́rẹ́ yẹ yọ àwọn ọmọ náà sọ́tọ̀ nínú àwọn ọmọ rẹ̀. bàbá wa anabi adam sọ pé báwo ní ṣe yọ wọn ìmọ̀ báwo ní ṣe yọ wọn síra wọn ọlọ́run bá wa sọ fún pé nínú gbogbo èèyàn ẹgbẹ̀rún ẹyọ ẹgbẹ̀rún díẹ̀ ẹyọ kan sínú náà ẹ mú ẹyọ kan lọ subhanallah kẹ́mi bá àmọ́ bí sáṣẹ tọ́ lè rí sẹ́sì dé. èmi pẹ̀lú rẹ ojú kòkòrò wa nígbò láti bẹ́ẹ̀ nu ẹyọ kọ̀ọ̀kan nínú ẹyọ kọ̀ọ̀kan kọlọ̀ ń dá kókó sànù wa o wàhálà ti ń bẹ wájú wa ogun ti ń bẹ wájú wa kọjá bìkíá ọkọjá kéèyàn máa bọ́ọ̀ láti jẹ́ ọ̀kan nínú àwọn ẹyọ kọ̀ọ̀kan iná ní tàǹtà tàǹtà kàkà tàǹgbìyànjú láti jẹ́ bẹ́ẹ̀ ọlọ́run ọba kó ṣe bẹ́ẹ̀ fún wa torí ẹ̀ kí ni tí ṣètọ́ni fẹ́ fi wá sí gánà rí ní nǹkan méjì ni ṣètọ́ni wá pẹ̀lú wa. alákọ̀ọ́kọ́ onẹ́sì lọ́jà ìjẹ̀pá wọ̀nà. eléyìí ó ní àfojúsùn ńlá tí ṣètọ́ni ní lórí gbogbo wa kọ́nà ọba kọ́ sọ èrò rẹ̀ di òfo lórí wa. ẹ̀gbọ́n tó lọ sọ ní ìdílé ayẹ́dúró hezbollah lè yẹ fóònù mi náà fáàgì pípè tó ń pe àwọn ọmọlẹ́yìn rẹ̀ ìṣe ní ń pè wọ́n kó lè bá àdọ́mọ aná ìṣe ní ń pè wọ́n kó lè bá àdọ́mọ aná adẹ́pẹ́ tíṣe kan lè bá pè ọ́ sọ́yẹ kọ́ dáhùn ọ̀yẹ kọ́ dáhùn torí pé wọ́n fẹ́ sórí ibú. ẹlẹ́kejì òun náà ní tó ṣe tán ní àwọn àfojúsùn kan eléyìí tó ṣe kó kéré sí tàlákọ̀kọ́ yìí àwọn àfojúsùn pé tóun ọ̀bá tètè rí ọmú àwọn ọ̀nà kan ló wọ́n máa gbé ọgbà nínú rẹ̀ ó wu àti tán pé kí gbogbo akádìí rí àyẹ̀lẹ́kọ̀ yẹn ti ṣe islam náà bá lóun ṣe islam ma ìyẹn ti sọmọ lẹ́yìn anabi wa muhammed sallallahu alayhi wa sallam yọọ bá lóun ti fẹ́ lómi ti pààrọ̀ anabi eléyìí ni wọ́n pè ní arìkẹ́tù àni islam ọlọ́run bá kọ́mọ́ fi sàdánwò fún wa ẹni tó bá ti lè fi islam sílẹ̀ èròǹgbà ṣetán ti tẹ lórí rẹ o àṣetán ni tìyàn débi kan kó dúró tìyàn o táṣetán ni bàbá tìyàn jẹ tán ipa yẹn ti torí ìdúró ni o kàmẹ́tẹ́lẹ̀ ṣẹ́tán. إذ قال للإنسان كفر فلما كفر قال إني بريء منك إني أخاف الله رب العالمين ọlọ́run lọ́dà bí akutu yà ṣe tọ́ni ni nígbà tó bá sọ fún yàn pé ṣe kèfèrí sọ́lọ̀ tẹ́ bá ti wá ṣe kèfèrí tán àṣetọ́nà wa sọ pé tó kò sí tọ́kàn mi pẹ̀lú rẹ èmi ń bẹ̀rù ọlọ́ ó tó máa bẹ̀rù ọlọ́run báyìí ìmáàní tó sọ̀kalẹ̀ sí ọ lára tòbí ṣetọ́ni ti ṣe rí nu kọ́lọ́run ọba kọ́ta nu wa o ẹ̀rí kọ́ máa mùsùlùmí Kama má bàa di kèfèrí àfi ká mójú tẹ̀sìn wa ká má bàa di kèfèrí àfi ká mójú tẹ̀sìn wa ẹ rí i pé látàrí pé à mójú tẹ̀sìn kìí jẹ́ kí mọ́sálásí gan hàn pé mọ́sálásí à mójú tẹ̀sìn kìí jẹ́ mọ́sálásí gan hàn pé mọ́sálásí torí pé bàbá làdáni tó yẹ kó akókò púpọ̀ láti gan kọ́ wa bóòlù jàmọ́ àti fẹ́ wa látàrí pé à kẹ̀sìn fún ẹ pé mọ́sálásí gan lọ́pọ̀lọpọ̀ gbà wọ́lọ́ọ̀hì mọ́sálásí wà tẹ́gbẹ́ ńgbà tí làdáni dé láti ẹ̀mẹ́túmọ́ láti bá tó pèpè fún sọ̀lá ó tún wá bẹ̀rẹ̀ sí ní sun bíi rárá bíi rárá ìpè ẹ̀ wá o ẹ má palẹ̀ ọlọ́run láàyò bàbá lè máa mú àsìkò ti pé o bàbá àdínì àsìkò ti tó o kẹ́jú méjì o kẹ́jú mẹ́ta wọ́n wá òun náà ló tún padà sí lè má mú fúnra rẹ̀. dáàbà mójútó ẹsẹ̀ pé mọ́sálásí ti tó nǹkan lù wá kò tí ì tó mọ́sálásí ò tí ì ṣùgbọ́n gbàtà àfọ́jú mẹ́sìn kọ́ mọ́sálásí wò sálá ládùúgbò tí sísáfù kan máa pé kọjá lásùbà gan mọ wá sí wájú mo rí i pé lọ́pọ̀lọpọ̀ mọ́sálásí àwọn èèyàn máa wájú ẹ̀ lásùbà báyà lè rí èèyàn méjì ààbọ̀ ààbọ̀ èèyàn ò sí o àmọ́ ń gbọ́ bá wá mọ́sálásí tí ń jáde lẹ́ẹ̀mẹ̀wàá tẹ̀wọ̀n fún àbọ̀ wíwá náà tó nígbà tí ara rí bẹ́ẹ̀ àrí sáfù kejì sáfù kan gan òkun wọ́n ti pọ̀ nu torí pé tẹ́ ẹ bá wá mọ́gírì ó lè jẹ́ pé èèyàn mẹ́rin lẹ́gbàá kí ló dé tẹ̀sí máa ń pọ̀ lásùbà ẹnìkan dáhùn ó la wá mútà ni àsùbà wá mútà ni kọlọ́njọ́jọ́ ọ̀tá kọlọ́njọ́ wọ́ọ́yá àmọ́ bá ti wá dìgbà míì ẹ̀fọ́ mú mọ́tọ́láṣí ni ẹ̀sìn fẹ́ wà ní jẹ́nà àbẹ́ ń tàṣí wọn náà rọrùn nígbà tí èèyàn bá ti kẹ̀sì fún àwọn òní nǹkan kan tó lọ fún wa láyé yìí tó tó Islam kò jó yọ bọ́ọ̀ bá lówó pàtàkì kankan lẹ́gbẹ̀ẹ́ Islam bọ́ ọba lọ́la ọ̀dà mọ̀ kankan lẹ́gbẹ̀ẹ́ islam nítorí pé ntọ́nà fún ní islam kò tún fún kankan àmì ntọ́nà fún ní islam ó ní kankan. eléyìí ni sẹ́sì islam ti kọ́ wa torí rẹ̀ oore ńlá bàbá ńlá gbogbo oore ó ní islam ẹni tí ọba ti ní kò ní kankan ọlọ́mọ gba tèmi lọ́wọ́ mi o wọn náà ọlọ́mọ gba tèmi lọ́wọ́ rẹ̀ lórí abalówó táwa dín lọ́la kìyàmù táwa rà lùjánà sí ọ̀wọ́ náà láyé tá a bá lọ́lá tá a dé lọ́lá òkè àmọ́tí ọ̀sán àlùjáná tí ọ̀lá náà láyé torí pẹ́lú mi tẹ́ máa pè kókó sí lọ́n lọ́mọ òwe ìṣẹ̀lẹ̀ ńkẹ́ kó wọn wá mọ́tíláṣí kó wọn lè máa fún yín sàrà sàrà àkì wọ́n sọ fún ọ pé mọ́tíláṣí lè sàrà ni kẹ́lá torí ìdílé àkọ́kọ́ ní ṣetán ìjẹ́ sọ wá di kèfèrí ẹnì fi ọ̀pọ̀lọpọ̀ látàrí àdánwò ní ṣetán ti mú wa yóò di pé lọlé àwọn kèfèrí òun náà bẹ̀rẹ̀ sí ní ṣe kèfèrí òun náà bẹ̀rẹ̀ sí ní ṣe gbogbo ti ọ̀dà sọ́mọ́ bá sọ̀rọ̀ yóò sọ pé ní tí nǹkan bá dé bá lólè rò yẹn kí nǹkan bá ti dé bọ́ kó fi islam sílẹ̀ ní torí nǹkan ti ẹni tí ò ṣe mùsùlùmí. ọ̀nà kejì tíṣe tọ́ ni ọ̀bá yìí sọ ní kẹfẹ́rí yọ ọmọ wọ́nà láti mú yín máa dẹ́sẹ̀. ẹni pé mùsùlùmí náà ni ọ̀mùtí ni mùsùlùmí náà ni oúnjàmbá ni mùsùlùmí náà ni alágbèrè ni mùsùlùmí náà ni ẹni tó ti pé ń jẹ wéèlé ni mùsùlùmí náà ni abatẹnijẹ ni mùsùlùmí náà ni kì í fẹ́ kọ́ da fọ́ọ̀mù làkejì á ọlọ́run dàkú mọ́ sí wa bẹ́ẹ̀. ṣetán tí ọba tún rí mú bẹ́ẹ̀ yóò gbé yín lọ sí ìdíkẹ́ ẹ̀dá aládàáda lẹ̀ níbi ẹ̀sìn ọlọ́ ẹ̀yin náà lè ní ẹ̀rí àdáda lẹ̀ lóríṣiríṣi lóríṣiríṣi oníkálukú yóò tún tẹ́ bàtí tiẹ̀ yóò máa fi hàn pé dáhùn sẹ́nu báwọn a ti fi mà pé gbogbo tá a bá ti fi tọ́ta kó bá dàdú ti fi kọ́ wa wọ́n da ìwé èèyàn wọ́n da lu yẹn ni torí ẹ̀ka kìí sára ṣètọ́ ni tí ọba tún rí imú bẹ́ẹ̀ yóò tún máa gbìyànjú láti mú imá ṣètọ́ lọ yóò máa gbìyànjú láti mú imá ṣètọ́ lọ èmi náà mọ̀ kọ́ra yẹn ní sọ́dá ṣùgbọ́n ẹ bá mi bẹ́ lọ́n kó fi rọ̀ mí lọ́rùn alẹ́ nìkan nílùú kan ó ní ẹ̀dá fún ẹ bá ń bẹ́ lọ́n bó ṣe fi bó ṣe fi àṣàláàtì tí wọ́n ń lọ sí ètò ọlọ́run lọ́bẹ̀ wọn àdádálẹ̀ bó ṣe fi ràn lọ́rùn bó ṣe fi ìrún náà ràn lọ́rùn ẹ́ àwọn òdòdó ilẹ̀ tó bá tó gbẹ̀dà sí àmà àṣàláàtì lọ́nà ọ̀bọ̀ kọ̀ọ̀kan bí ọlẹ́ rẹ̀. eléyìí túmọ̀ sí pé àṣetọ́ni fi ti ṣe máa ṣèyàn oríṣiríṣi ọ̀nà ẹni ṣetọ́ni máa gbà ṣetọ́ni tó bá rí pé gbogbo ọ̀nà ìjọsìn yẹn tún bọ́ mọ̀ lọ́wọ́ yóò fẹ́ bá ti ń jẹ́ nípa pé kókó àárẹ̀ bára yín àṣetọ́ ni a máa ṣe yẹn ní kùtà anabi muhammed sallallahu alayhi wa sallam ǹjẹ́ ẹ̀ mọ̀ká àṣetọ́ ni ọ̀fẹ́ rọ́ọ̀lù anabi jọ́pọ̀ anabi ṣe sọ́lẹ̀ gẹ́gẹ́ ṣe wá nínú sahih muslim àwọn sàhábà sáré fún anabi lọ́wájú ó tún fà sẹ́yìn kí ló dé anabi nílẹ̀ ẹ̀ka tí mò ń síwájú yín nínú sọ́lẹ̀ àṣetọ́ ni wá ó gbéná lọ ọ̀fẹ́ rọ́ọ̀lù mi ni mo ti sá sẹ́yìn. mọ wá fún lọ́rùn mo fún lọ́rùn dán tí ìbá ti pé ọmọ àyà àti Suleiman aleyhi salam ó ti bẹ lọ wípé ìkápátọ́ lọ tí ó fún un lórí àlùjáde kọ́ mọ́tò ní tó lókun ni ẹ o sallallahu alaihi wasallam ó túmọ̀ sí pé wọ́n gan alára ó lè jẹ́ ká ṣètò ní sí tó ọ̀rẹ́ ẹni ti ni ọ̀nà tó máa ń gbà torí pé àlá bá da ọ̀dọ̀ ọlọ́run ló ti máa ń wá àlákàlà ńkọ́ ọ̀dọ̀ àṣetọ́ni ló ti máa ń wá ẹ̀rí pé lọ́mọ yorùbá lẹ́nu ẹnì kan ló ń lánà pé máa lù léwu òun abẹ́rẹ́ sí ní kó òun kó òun a ti kọ́ ọmọ ah ní yorùbá wọ́n ló léwu o ah, àwọn ọmọ <laughs> anabi wa tuntun sọ fún wa ó ní bákan méjì làlà ẹ lè lálàá rí dáadáa ọ̀dọ̀ ọlọ́run ló ti wá tẹ́bá lálàá pé dáadáa ọ̀sẹ̀lẹ̀ tẹ́bá ti di ẹgbẹ́ náà ẹ wá sọ fẹ́ni tẹ́bá nífẹ̀ẹ́ nínú àwọn èèyàn ọlọ́run di ọ̀sẹ̀lẹ̀ tẹ́bá wá lálàá ráì dá ẹsẹ̀ mi léde síbi ẹ gbọ́dọ̀ sọ fẹ́ni kankan ẹ sì bẹ́ náà kò ní ṣẹlẹ̀ ṣùgbọ́n yorùbá wọn la wọn la wọn bá wọn rọ ẹ ti sọ fún yẹn yọ ọ̀sẹ̀lẹ̀ náà yọ ṣẹlẹ̀ náà torí délé ẹ má tọrọ pé kọ́ bá yín rọ tẹ bá ti rí pé ǹjẹ́ rí ọ̀gá ẹ má bí ẹnibọ́dì ẹ má bí ẹnikẹ́ni léèrè ọlọ́run ti sàánú yín nù. tọ́ bákan náà nínú ọ̀nà tí ṣetán tó tún máa ń gbà ó náà gbé ṣetán lè gbélé máa yín lórí o àṣetán lè dáná fún léyìn torí ẹ̀ lànà bìsí ṣe sọ fún wa pé tẹ bá fẹ́ sùn lálẹ́ pa náà ẹ̀ pa àtùpá yín o torí pé àṣetọ́nù ó lè lo èkúté ó lè lo èkété ó lè lo asẹ́rin eléyìí láti rọ́ọ̀lù iná tẹ dálẹ̀ tí ó wà jòlè màá yín lórí gẹ́gẹ́ tí wọ́n á nù hadith ti Abu Dawud tó gbé jáde. kọ́dà gan láyè sí ìwádìí tó fi hàn nítorí pé tẹ́lẹ̀ tẹ́lẹ̀ àwọn olùmọ̀tá ń túmọ̀ àdéhùn anábì sallallahu alaihi wasallam ìtumọ̀ táwọn fún ni pé irú náà kándù irú náà tùpà irú náà síbẹ̀lìbẹ̀lì ike làbẹ́bí ń sọ tó irú náà táwọn ti ń lo ngbà yẹn àwọn olùmọ̀wá ní ìsìn wa tó wá túmọ̀ rẹ̀ jẹ́ gbogbo àwọn electric light yìí náà ká pápá tó sùn yàrá tẹ́ ẹ̀ bá ti sùn ẹ má tàn án lẹ́fẹ̀ẹ́ kí ló dé nítorí pé scientifically àwọn ẹni tó yẹ kí wọ́n ń kọ́ nípa àṣegùn ìtọ́jú ọmọ èèyàn àwọn náà tún ṣe ìwádìí wọn rí i pé ẹni tí ń sùn ní yàrá tó ṣókùnkùn kò yóò lálàáfíà ju ẹni tí ń sùn yàrá tó ń tẹ́lẹ̀ sí lọ nítorí pé àwọn sẹ́ẹ̀lì kan bẹ lára tí ẹ bá taná sí yàrá tẹ fẹ́ sùn àwọn sẹ́ẹ̀lì yẹn ò ní sùn àmọ́ tẹ bá pa wọ́n sùn ó ti kẹ́ lálàáfíà tálọ́ wa kọ́ alẹ́ lẹ́yìn ìbá nàbí wa sallallahu alaihi wasallam láti jọ láti jọ lànà lè tún kọ́ wa lẹ́lẹ́ bákan náà nínú ọ̀nà tí a ṣe tán tó tún máa ń gbà láti fi bá ti yẹn jẹ́ onáà ní pé tí kú bá dé àṣetán ni ọ̀gá gbé yìí ṣe nígbà tí kú bá dé ló ti wá nínú àdúrà nínú àdúrà nàbí wa Muhammad sallallahu alaihi wasallam wípé wọn lọ sọmi lami o níbi káṣẹ sọni ọba tèmi jẹ nígbà tí kú bá dé o sọmi lami o níbi káṣẹ sọni ọba tèmi jẹ nígbà tí kú bá dé nítorí pé wọn nígbà tí kú bá dé àṣetọ ni wọn sọ fún ọ à islam tó ṣe tó fi wá fẹ́ kú yìí sọmọ kékeré sùn lọnà àfi kọ ya kékeré báyìí kó lè bá àrọ́nà lọ kọlọ wọn bọdà kó kọta àlù wa lórí àwọn sọ pé imaamu ahmed rahimahullah ta'ala imaamu sunnah wọn ní imaamu ahmed nígbà tí kú dé àṣetọ́ni yọ sí anábì yọ sí àṣetọ́ni yọ sí ọmọ rẹ̀ tó wá dúró jù ó wá gbọ́ tí bàbá òun sáà ń tẹnu mọ́ gbólóyìn kò sí ìyá kò sí ìyá kò sí ìyá ọmọ wa fi léèrè pé kí ni tó máa pè é sí ìyá pè é sí ìyá pè é sí ìyá tó máa ń gbọ́ lẹ́nu ó ní tí ọ̀fà nígbà tí ọlọ́run dá ara rẹ̀ padà sí déédéé ó ní tọ́fà ni pé gbogbo ìgbà tó dàbí ìgbà tí mo ti fẹ́ lọ ṣètọ́nì ní sọ fún mi pé ha ìwà Ahmad ìwọ ìmọ̀ọ́mù alùsùnà ó sì fẹ́ gbọ́mọ mi lọ́wọ́ ó sì fẹ́ gbọ́mọ mi lọ́wọ́ ó fẹ́ mi lọ́wọ́ o yóò fi wá di kó kú lẹ́ni tó dọ́ra rẹ̀ lójú. Sèdí nù Imam Ahmad Olùmọ̀ni òun á sọ pé kò tí ìyá ìfi bọ́mọ lọ tí kú lálẹ́ àti àgbà náà mọ bọ́mọ lọ. Orí ẹ̀jẹ̀ máa ẹ bá jà sọ̀rọ̀ alẹ́ fún aṣèkọ́ọ̀n. Ẹ jẹ́ ká wá mẹ́nu bà àwọn ojú ọ̀nà eléyìí tí ṣètọ́ọ̀nì máa gbà láti ṣìyàn lọ́nà ká wá mẹ́nu bà ọ̀nà tá a bọ́ lọ́wọ́ aṣ-ṣaytan alákọ̀ọ́kọ́ ọ̀nà ìtẹ̀síyìnú bọ́ọ̀tì aṣ-ṣaytan ni wọ́n máa ṣe ìbàjẹ́ ní ọ̀sọ́ fún wa gbogbo tí ọ̀dà gbogbo tí ẹ̀ mọ̀ kọ́lọ́ wọn bá ti léwọ̀ sẹ́yìn gan alára tẹ́ ẹ̀ mọ̀ pé kọ̀ ọ̀dà torí ṣètọ́ nù ni wọ́n bá yìí wípé fi tọ́lọ́ máa tẹ̀lé tèmi kó lè bá a sórí rẹ̀ ṣètọ́ ni sọ fún yàn bẹ́ẹ̀ láìláì torí pé tó bá pé bẹ́ẹ̀ ni máa ń síyàn lọ́nà ní ẹnì ní tẹ̀lé tèmi torí kò sẹ́ni kan tí wọ́n sọ fún pé fi tọ́lọ́ wọn bá lè tọ́ fẹ́ fi tọ́lọ́ ni ṣùgbọ́n nǹkan tí máa ń ṣẹlẹ̀ ní pèsè tán ní ètè ló máa ń dá nínú ètè rẹ̀ yẹn òun náà ní pé yọ gbà ọ̀kan nínú àwọn ọ̀nà tí ń bọ̀ yìí alákọ̀ọ́kọ́ tẹ̀sí yín lọ́lùbọ́ tẹ̀ yóò ṣe ìbàjẹ́ lọ́sọ̀ọ́ fún yín yóò ṣe ìbàjẹ́ lọ́sọ̀ọ́ fún yín sẹ́mi tó fi rí bàbá ńlá wa mú ìgbà tó lọ́wọ́ bá ń sọ yí pé igi yìí má jẹ nínú ẹ̀ igi tọ́lọ̀ ń kọ̀ fún ọ láti jẹ́ inú rẹ̀ ni. àṣetọ́ ni wàá tan bàbá ńlá wa jẹ òun wá ní rárá orúkọ gíyún ọlọ́wọ́n bò wí fún ọ ni. oníṣẹ́ jẹrẹ́tò kúl igi tó ti pé tí yàrá jẹ́ inú ètò rẹ̀ èèyàn máa bẹ láéláé ni. ó tún bẹ̀rẹ̀ sí ní búra fún bàbá ńlá wa àti ìyá ńlá wa tí ẹ bá ti lè jẹ nínú gi ọlá yín ò láéláé ẹ sì máa tẹ̀mí gbére kése ni òfin wọn lẹ̀ títí tí èkéde kejì wọn fi jẹ nínú èso ẹ̀yin náà wá wo kí ló ṣẹlẹ̀ lẹ́yìn ìgbà tí wọn jẹ nínú èso tán tẹbi ìgbà tó ṣẹlẹ̀ ọ̀nà ni pé wọn dẹni tọ́lọ̀ wọn bá wa tó ní kó wọn jáde kúrò nínú àlùjánnà baba ńlá wa ó kúrò nílé dẹ̀ra níbi tó wọn àtìyàwó rẹ̀ tó wọn ti rí ìhòòhò ara wọn ni bí jáde tó báyìí wọn fọwọ́ bòdì kò fi ìdí e, èkíní kò fi ìdí e, ìdí èkíní wọn kò fi hàn kejì kò fi ti kejì kò fi hàn kíní nígbà tí wọn wà nù àlùjáde ṣùgbọ́n ní kíá tí wọ́n bára wọn lẹ̀ wọ́n rí di ara wọn oníkàlùkù bá bẹ̀rẹ̀ sí ní wá ewé ewé àlùjáde náà wọ́n tún sọ̀kalẹ̀ sáyé kí wọ́n fi bo ìdí wọn náà ló jẹ́ pé èèyàn àkọ́kọ́ náà kì í sasọ la dánù ẹ̀rí pé ewé la dánù táwọn fi ewé kò dì í ká tọ́ báyìí ló ti ṣẹlẹ̀ ṣẹlẹ̀ yìí náà rí i bí ṣètọ́ni ṣe ń ta àwọn èèyàn jẹ náà lónìí ẹ̀rí tó ṣètọ́ni ń ta wọn jẹ pípé ò níjì láti sin lọ́ọ̀ níìsì ọmọdé ni ọ òwúrọ̀ la wà ọ̀sán ò sí ìpọn ambọ̀tìbọ̀tì kọjọ alẹ́ rẹ̀ ó dé ebi bọ́pọ̀lọpọ̀ ṣe ń ṣe nu lọ́jọ́ pé àwọn bàbá bàbá là ń rí mọ́ṣáláṣí àwọn bàbá bóni ní bọ́lá ni àwọn náà ní ń sin lọ́ọ̀ àwọn ẹni tó ṣe é pé àwọn èèyàn ti ń rò ó rò wọn pé kí wọ́n kú. àwọn ní máa sin lọ àmọ́ àwọn ọ̀dọ́ wọn ni ẹmẹ ti bá wọn sọ̀rọ̀ ká sin lọ ná àdéhùn táwọn jọ dápẹ lọlọ òní pípé òwúrọ̀ làwọn wà ọjọ́ làwọn lọ tèmi náà lọ fà fi ń kú lọ àwọn ẹni tó lówó nínú wa nínú wa ìbàjẹ́ ni sí lọ́sọ̀ fún wa yọ zakat àbí lẹ́ẹ̀mọ̀ tó yọ zakat wọ́n yọ zakat rárá kọ́dà ẹlòmí ètè sàrà pẹ̀lú nítorí pé zakat tọ́lọ̀ wọn bá ṣe lọ́nà yẹn lórí wa rọ́kùnú min arkani islam orígun kan nínú orígun ẹ̀sìn islam mara èèyàn mélòó ló yọ zakat wọ́n péré púpọ̀ jọjọ láwùjọ wa torí pé tètè ọ̀nì ṣe bàjẹ́ lọ́sọ̀ fún ẹ̀dá ah, ẹni tí wọ́n máa bó ṣe ti owó ọmọ akówó fún nígbà tí èsìkọ́ ọgọ̀ nígbà tí èsìkọ́ ọgọ̀ ìbàjẹ́ ni tètè ọ̀nì ṣe lọ́sọ̀ fẹ́ wọn lọ sí hajj torí pé wọn sọ pé wọ́n mọ̀ fún àwọn gbọ̀ngàn táwọn bá dé hajj àwọn sì lọ́lá kọjá kẹ́nìkan máa tì àwọn. kìí ṣe ní nàìjíríà nìkan kìí ṣe lómi nìkan àmọ́ mẹ́kà tí ò lọ sí hajj. kí ló dé ó ní wallahi la uhibbu zahma èmi ò fẹ́ káwọn èèyàn máa tì mí. òkè lọ́ba alẹ́ ti lọ hajj ẹ wo bẹ́ẹ̀ ni ni máa ń ike kó wọn máa ṣe ìbàjẹ́ kó wọn máa rìn òwò síbẹ̀ yìí náà rìn lónìí mélòó ló kù nínú àwọn ọmọbìnrin wa tó ṣe pé wọ́n bora wọn láti nígbà tí wọ́n bá jáde kúrò nílé bàbá wọn síbi gbogbo ń tọ́lọ̀ wọn bá ní gbé pamọ́ òun náà ni fi ń tàwé ìròyìn wẹ́wù tó pé obìnrin ò lè bẹ́ẹ̀ náà lọ níwájú ọkọ rẹ̀ tọkọ rẹ̀ ó fi gbogbo ara ṣètọ́nì ló máa ń ṣe báyìí ṣètọ́nì ló máa ń sọ táwọn èèyàn níbẹ̀ ní ìgbà tí àwọn obìnrin táwọn bẹ̀rẹ̀ sí ní rí hòhò ṣètọ́nì tí wọ́n ṣe sí àwọn ọkùnrin náà lọ́sọ̀ fún wa ó ní kí lẹ́yìn náà wọ ṣòkòtò sí tẹ́ǹdé tẹ́ǹdé dáńdáń ẹ gbé ṣòkòtò sí bẹ̀bẹ̀ rẹ̀ dín yín ẹ fi kọ́lọ̀ fáǹtì yín hara yé subhanallah adúgbò fọlọ́ pa àwọn ọmọ ẹ̀sìn bẹ́ẹ̀ lẹ́yìn. <laughs> ẹ rí i pé yọ wá gbé kòkòtò síbẹ̀ bẹ̀rẹ̀ báwọn ọ̀làjú nìyẹn ọ̀làjú báwo ọ̀làjú àbólùkọ ẹ̀ta lẹni náà láyé tí gbẹ́kẹ́ nǹkan ọmọ kọ́lọ̀ pàǹtì o láì jẹ́ ìyàwó rẹ láì jọ́kọ rẹ. torí ẹ ara bí ṣe tọ́ ni bó ti ṣe gba tàwọn èèyàn dẹ́nu. akramakumullah ẹ rí i pé nínú bí ṣe tọ́ ni ṣe gba tàwọn èèyàn jẹ́ onáàdì tuntun bá gbogbo à mo ní dìgírì náà kí ló wá gbọdọ̀ gbogbo dìgírì ah islamic studies ṣe ah islamic studies lọ wá lọ gba àsìkò jẹ lọ gba gbèsè ayé rẹ jẹ sí kí ni wọn fi ṣe. la ilaha illallah ṣètò ní fífi máa ń ṣe àwọn èèyàn lọ sí máa ń ṣe ìbàjẹ́ lọ́sọ̀ fún wa nù. ókè kí wọ́n á ní mo fẹ́ wá kọ́ sọ́fẹ́ bàbàrà. ife ọ̀kọ́ mẹ́díkà ọ̀kọ́ sáyẹ̀nsì ọ̀kọ́ tẹkinọ́lọ́jì kò di ìnjíníà pé ìrọ̀ lásì ìrọ̀ lásì. níbo ni ìnjíníà ó gbé ọ lọ? ọ̀bá mọ̀ ìdí nu tó dé fún àwọn ọmọ wa lọ́la tó ṣe kẹ́kọ̀ọ́ lé ayé kó tó máa kọ́tọ́ lọ́wọ́ nítorí pé yóò jẹ́ medical doctor mùsùlùmí yóò jẹ́ engineer tọ́lẹ́sìn yóò jẹ́ ẹni tó ṣe pé ẹni tó máa sáyẹ́ǹsì bá a ṣe darí ìlú tọ́lẹ́sìn kí ni ọ̀sẹ̀ lórí tí gbogbo wọn bá lẹ́sìn ẹ̀rí kó àwọn orílẹ̀-èdè wọn ti lọ wá jújù báyìí ọ̀rọ̀ kan amúlẹ̀ lónìí yóò ti dínkù pé rántí wọn bá mọ náà ní jalè ẹni tí máa ń bẹ̀rù ọlọ́run ní yọ̀dá tó eléyìí túmọ̀ sí wípé agbọ́dọ̀ fẹ̀sìn kọ́ àwọn ọmọ wa ṣètò àlè ló ṣe lọ́sọ̀ọ́ báwẹ̀ táwọn ọmọ náà bá wọ yunifásitì kí ni wọ́n máa wí wọ́n làwọn fẹ́ ṣe religion studies kí á lè fẹ́ kọ́ kí àwọn fẹ́ di lọ́ọ̀yà àwọn fẹ́ di wọ́n ti pè medical doctor wọ́n tẹ̀lé fẹ́ para wọn lórí ilé ètò tètè dówó eléyìí túmọ̀ sí pé nínú bí ṣètò àlè ṣe máa ṣe ìbàjẹ́ lọ́sọ̀ọ́ fáwọn èèyàn bẹ́ẹ̀ náà ẹ̀rí pé ṣe tọ́ni ó ṣe lọ́sọ̀ fáwọn èèyàn gbogbo ojú ọ̀dà wọ́n ti sọ lóko gbogbo ojú ọ̀dà wọ́n ti sọ lóko tó ẹni tí wọ́n á mutí wọ́n sọ fọ́ọ̀mù tí kì í owó ọwọ́ ẹ̀ ló ná owó ọwọ́ ẹ̀ ló ná wọ́n sọ pé ó sì mọ iye táwùsàn tó fi àpáni gbogbo sí pápá yìí ẹni tó mo ti lè fi wọn ní gbá ń gbádùn ọlọ sóde fàájì fàájì báwo fàájì ta wẹ̀wù tó dáa lọ àmọ́ tá a ti yàgbé ara ká tó délé. àtàràmọ̀ fún wa irú fàájì ìranù òní ó lè ti sọ ara fàájì ìranù òní bákan náà àtàràmọ̀ fún wa síbẹ̀ yìí náà mà ipò owó èlé ní ìfitọ́lọ̀ ń tẹ̀lé wọn wọ́n ti sọ lórúkọ mi o kí lórúkọ rẹ̀ wọ́n ní interest interest ẹ̀rí kó yìnbó yẹn da interest wọ́n láǹfààní àǹfààní ọlọ́run ti pè ní rìbá ẹni pé wọ gbàtí wọn lọ gba tiẹ̀ ní ìsọdọ interest mọ gbà ọ ẹ má pè rìbá o ẹ dákun ẹ má kọ orúkọ nǹkan yìí dà ẹyin dájú padà rìbá lọ́lọ́run pè ní lẹ́yìn pè ní interest ara tí a ti sọ nìyẹn o bá ti sọ ní sẹ máa ń bàtà àwọn èèyàn jẹ nù bákan náà a rí i pé nínú àwọn èèyàn lónìí yìí báyìí wọ́n ó jíwò ìjọba wọ́n ó ti kó ní pàápàá ti ti kó wọ́n máa sọ yìí pé eléyìí báyìí ọrụ àwọn lọ́rùn ọ̀rọ̀ àwọn lọ́rùn torí pé àlùkìyàmọ lọ́rùn ti ti dájọ́ ẹ̀dá àwọn kọlẹ àlùkìyàmọ ti ti fi jẹ olè torí ẹ̀ ló ti jẹ pé à ń bùkátà ìjọba lẹsẹ kọjá pé àwọn ni wọn wà lóko ẹ̀rí nínú nǹkan tó wú mi lórí ó tó wọn sí ní yìí sọ ọ hàn pé kìí kàn sí kí wọ́n fi wọ́n di gẹ̀rẹ́ wò wọ́n fi wọ́n di gẹ̀rẹ́ wò wàláhì Ògbómọ̀ṣọ́ central central area CDA yìí báyìí tí wọ́n fi wọ́n jẹ chairman rẹ̀ wọ́n fi wọ́n di gẹ̀rẹ́ wò láti ẹni tó máa tètè ní. wọ́n fẹ́ẹ́ lè pé ẹja túká ẹja túká ọ̀rọ̀ títí àmọ́ ti sọ ó ti kó púpọ̀ nù tá a fẹ́ sọ síbẹ̀ ní gbogbo ẹ̀ka bá ti dìbò máa rí yé síbẹ̀ wọ́n á máa rí torí pé tó bá mọ̀ nípa tó ń lọ yóò fi bẹ̀rù ọlọ́run sọ̀rọ̀ bá a bá sáyé tá a sàlùkì yá mà kò sí sáà ti gbé jàmà àti pamọ́ ní bẹ́ẹ̀ torí di eléyìí eléyìí bẹ́ẹ̀ ní sọ́yìn ká mójútó jàmà nítorí kéèyàn ọmọ bá a sì gbé tó bá di lọ́la òkè yá mà ọ̀nà kejì nínú ọ̀nà tí ṣètò ọ̀nì máa ń gbà ọ̀nà ni al-ifrat wa at-tafrit al-ifrat wa at-tafrit àti ètò àti ètò àtàtì. lápèjúwe anábìá Muhammad sallallahu alayhi wa sallam oníkòkòtò yín ẹ̀yin mùsùlùmí kò gbọ́dọ̀ ẹjẹ kọ ọmọ alójúgun ẹjẹ tó kòtò yín ọmọ alójúgun tí ọba wa gbójú bẹ́ẹ̀ lọ kọ ọmọ kókó tẹ kí ló dé ìwà anábì sallallahu alayhi wa sallam ó nítorí kókó tẹ inú náà wọn ti sàn yín lẹ́sàn inú náà wọn ti sàn yín lẹ́sàn ajẹ́pé ìdúródọ́gba ni kíni ṣòkòtò mi ọgbọ́dọ̀ tayọ kókó ọgbọ́dọ̀ tayọ kókó sẹ́nu ẹ jẹ́ ká wá wé èèyàn oríṣi méjì èèyàn oríṣi mẹ́ta ló ti wà ní àwọn kan wà tó ṣòkòtò wọn tó máa ní kókó sẹ̀ àwọn kan wá wà wọ́n ní kọ́ mọ lójúgun ni o àwọn kan wá gbé tiwọn sí déédéé orúnkún dé àṣejù fọ́ àṣejù burúkú nìyẹn ó ní àwọn fẹ́ tẹ̀lé súnà dáadáa ni à súnà dáadáa eléyìí àti parun nìyẹn torí pé o ti tayọ ẹnu àlà ẹnìkan òun wá sọ pé rárá kókó tí ọ̀tún lọ kọ́ máa wọlé àtẹ̀tù àtẹ̀tù àtẹ̀tù àtẹ̀tù ànábì náà ẹrù pákó ṣáájú gbogbo sọ̀lá ẹnìkan wọn rún pákó bó tó sàlù àlà ó rún pákó àwọn àdó síbi tí ó ti sí lọ sẹ̀mọ̀kílẹ̀ ti rún pákó ká tó sì sọ̀lá ètò àníkàtì rẹ̀ ẹnìkan wá mú pákó fi sẹ́nu títí wọn fi sẹ́ Allahu Akbar ọ̀nàtàn Allahu Akbar ètò irun pákó lọ. sẹ́wọ̀n ká ṣe jù nìyẹn wọ́n ní irun pákó kó tó ṣe sọ̀ náà orí sọ láti ni wọ́n tún wá rún pákó àti jù nìyẹn ẹnìkan rárá nílé yàrá di mọ́ rún pákó. àti ètò òmù ẹ̀ka lọ́dún ẹnu rẹ̀ ọ̀mọ̀ àrùn yóò rùn títí kìnìún lọ. bẹ́ẹ̀ làwọn èèyàn rí láyé o àṣetọ́nì ní ti mú wọn tilẹ̀ àṣetọ́nì ló sọ àwọn akẹ́rẹ́ aláṣẹ ìlú nísìn pẹ́ẹ́kì gbogbo wa yìí káfíìrì ni wa lọ́dọ̀ wọn lọ́dọ̀ wọn gbogbo wa káfíìrì ni wa kí ló dé torí pé àwọn sọ kàtàkàtà ń bẹ sáwọn náà sọ lẹ́yìn náà bá ti pé gbogbo èèyàn káfíìrì káfíìrì ni yín ẹ wọlé àṣejì títí tó fi dórí kọ́ mọ́ mí ìkó rẹ̀ tó káfíìrì ó pè ya rẹ̀ káfíìrì ń bọ́ ní rẹ̀ tó kú à ó ló náà ẹgbẹ́ ọkọ̀wé ránṣẹ́ sí ọ ní ó ní ọ́fà ti wọná kò ní dìde. ta ni mú ní sínà bẹ́ẹ̀ aṣẹ tán. ẹ ẹ́ kí ọ̀pọ̀lọpọ̀ nínú wọn yọ wọnú mọ́sálásí gbogbo tẹ́tẹ́tẹ́ sínú mọ́sálásí ìdí owó iyebíye gbogbo bàtà yọ tẹ mọ́lẹ̀ kí ló dé nípa náà ti bàtà ti sọ̀lá ọwọ́ àti bàtà ti sọ̀lá lórí irú ìtẹ́yìn olódo àtẹ́jú nìyẹn àti ètò náà wá tún ni wọ́n bá tún bẹ́ẹ̀ ti sọ láti lórí títì yìí ẹ̀yin náà tún ní kálukọ́ bọ́ bàtà ó ti bọ́ bàtà lórí títì. àti ètò náà tún nù torípa náà fi fi bàtà ti sọ láti lóòótọ́ ṣùgbọ́n lórí ìtẹ́ ìlọ́wọ́ gbé bàtà lé kò gbé bàtà lórí ìtẹ́ àṣetọ́ nìyí sinmi lọ́nà bẹ́ẹ̀ ẹnì kẹnu mí ní ìsinyìí báyìí àṣejù ọba adébí pé yóò ṣe díkìrì wọnú ilé ìgbẹ́ yóò tún máa ṣe díkìrì nínú ilé ìgbẹ́ wọn wá ní à fóònù olóṣù mọ mi lára pọ àyàfi kí wọn máa tájì fún túbọ lẹ́nu wọn fi wá fi ahọ́n rẹ̀ mọ́lẹ̀ ìní díkìrì òfin ni máa jáde má lórí ìgbẹ́ àṣejù lọ́ba adébẹ̀ ẹnìkan ní rárá o islam ò lé báwo mi ò ní díkìrì kan ti o ò ní díkìrì ṣe ṣé wọn rò pé ayọ̀ lóde ilẹ̀ amanu ó kúrò lọ́ kẹ̀sí ọ̀ ẹ máa ṣe láti ọlọ́run ní ìrántí tọ́pọ̀. oríṣiríṣi ẹni tí àárín àtẹ̀jù àtàtẹ̀ ètò ìlà àwọn èèyàn bọ́ sí ẹnì kan kọ́ ló sì wọ́n lọ́nà bẹ́ẹ̀ bí ìbá ti àṣẹ sọ níbo ni mọ̀nà wà kájú dọ́gba wọ́kẹ́dẹ́ ẹni kẹjọ àdínàkùn ummatan wasata litakunu shuhadaa 'ala an-nas bẹ́ẹ̀ la ti ṣe ní ìjọ tó dúró dọ́gba kọ̀gbọ́dọ̀ sátẹ̀jù kọ̀gbọ́dọ̀ sátẹ̀jù. tọ́ nítorí ìdílé yìí á eléyìí ń bẹ nínú nǹkan tó kó bọ́pọ̀lọpọ̀ ní àwùjọ lónìí yìí báyìí nínú nǹkan tí ṣètò àná tí ọ̀nà títún máa gbà ètè rẹ̀ òun náà ní ibi ìmọ̀ kó ìrẹ̀wẹ̀sì ọkàn báyìí láti ṣètò ọlọ́ ẹ̀rí kí ọ̀pọ̀lọpọ̀ tí kì í sin lọ́ọ̀nù ọ̀ ń bẹ lẹ́mìí wọn pé mùsùlùmí làwọn náà àwọn náà sì yẹ káwọn dá nígbà tí wọ́n pèsè ṣùgbọ́n kí ló nítorí ṣẹlẹ̀ ní pé ṣètò ọ̀ ọmọ àlọ mọ́sálásí ń dà yìí ṣe sùúrù ebi wọn sì ti kọ́ ọmọ nígbà tí wọn bá wá ti kọ́ ọmọ yóò tún sọ pé ah ebi wọn lè ṣe Allahu Akbar alákọ̀ọ́kọ́ ni ṣe sùúrù ebi ti ṣe nígbà wọn ti ṣe yóò tún ní ṣe sùúrù nígbà wọn bá ti wá sálámà nínú ọ̀nà tí ṣètò àti fún wa ń gbà òun náà ní pé yọ́ọ́ máa fi lọ́kàn balẹ̀ yọ́ọ́ máa fi lọ́kàn balẹ̀ pé mímí kò ní mì òun fi ń tọ́ lójú pé bá ṣe láyé náà ni wọ́n ṣe lágbèlè ọ̀nà kò lè ta fún yàrá yìí kọ́ bàjẹ́ fún lálùkù yá mọ̀ ẹ̀rí tó ti wọnú àtà Yorùbá gan ẹni ayé bá dáa fún kọ́ ọ̀run gbọ́dọ̀ yẹ tó gbogbo eléyìí ṣètọ́ni ló ń da yín láàmú ṣètọ́ni ló mú yín sọ báyẹn kí ṣe náà ṣe láyé ni wọ́n ṣe lọ́rùn ẹni tó bá sin lọ òní ó rí àlùjánnà wọ ẹni tó bá sin lọ iná tá a ra ni ọlọ́mọ ti fi pẹ̀lú ilọ́ máa ná o ayé ń bì náà láti ṣiṣẹ́ bá ti ra àlùjánnà wọ ayé ń bì láti ṣiṣẹ́ bá ti ra àlùjánnà wọ ẹni kan bàbá bàbá látàrí ìjọ wọn máa ti àdúrà kan àdúrà mi ti da púpọ̀ kọ́lọ̀ ń dákun mọ́tò aládọ́rùn mọ́tọ́ torí pé téèyàn bá ń sin náà láyé bì ohun ọ̀fẹ́ jádọ́rùn mọ́tọ́ nù òun ti ń palẹ̀ mọ́lẹ̀ láti bí ṣùgbọ́n ẹni tó ti pé kọ̀ palẹ̀ mọ́ láti bí kò sí tàbí ṣùgbọ́n irun wọn ní máa padà di adọ́rùn bòtọ́. bákan náà nínú ọ̀nà títí tán ni máa ń gbà wọn ní pé títí tán ni bá fẹ́ mú yàn kí mú yàn lọ́wọ́ kan o pẹ̀lẹ́pẹ̀lẹ́ ni títán ni máa mú yàn o pẹ̀lẹ́pẹ̀lẹ́ ni títán ni máa mú yàn o ẹ wo zina yẹn ni títán ni mú yàn lẹ́ẹ̀kan náà pé lọ sí zina nígbà kọ́kọ́ fi mú ọ ní pé súnmọ́bìnrin yẹn bá sọ̀rọ̀ náà nígbà tí èsì pé wọn náà dájú wọn náà súnmọ́ bá sọ̀rọ̀ bọ́ọ̀ bá yẹn lóko fọ́ọ̀kan la fọ́ọ̀ jẹ́ láàbò ní ọbọ̀ ọdẹ la ntọ olùkọ́ lè ti láyè rẹ bá ni ìwọ náà bá sọ náà bá ah, ẹ kò sí tó burú tó bá náà bá dé ẹ kọ́ náà wá sọ pé ẹ má ẹ má nítorí tó bá ẹ má lásán ẹ bá ẹ má torí tó bá ti súnmọ́ kò súnmọ́ pé sí. àṣetán nìkan rí nínú ọ̀nà tuntun máa gbà mú oní àti yóò ṣe kẹ́ẹ̀dì gbàgbé tí ó wúlò fún yín ẹ̀rí pé gbogbo tí ò ní wúlò fún ara máa rántí gbogbo tí ó bá ti wúlò fún ara rántí rẹ̀ gbogbo tí ó mú ni sórí ibú àwọn èèyàn máa rántí ẹ̀ gbogbo tí ó mú ni sórí ire àwọn èèyàn sábà rántí nínú ọ̀nà tí ṣètò ọ̀nà tó máa gbà láti bá ti yàn jẹ́ oní àti kéèyàn máa pè dá kéèyàn máa pè dá kéèyàn máa ti àtàtì níbẹ̀ ní ọ̀nà tí ṣètò ọ̀nà fi máa mú yàn kódà mìtọ́rìtì àwọn tí ó ما تتلو الشياطين على ملك سليمان وما كفر سليمان ولكن الشياطين كفروا يعلمون الناس السحر nínú tí a ṣe tọ́ nìyí jẹ́ pípa tó bẹ́ẹ̀ bá jẹ́ pé irú eléyìí bẹ lọ́wọ́ yìí kí ọmọ kí ṣe tọ́ nìyí ẹ̀ ń tẹ̀lé o ẹ̀ pa tiẹ̀ nínú ọ̀nà tí ṣe tọ́ ni máa ń gbà láti fi mú yẹn wọn náà ní kó máa ń gbọ́nà obìnrin ẹni tí ṣe tọ́ ni bá lé títí tí ọba rí mu obìnrin lọ́rọ̀ọ̀rùn kó láti fi mú yẹn torí rẹ̀ anábìnrin ẹ bẹ̀rù ilé ayé tẹ wà nù rẹ̀ ẹ bẹ̀rù àwọn obìnrin ẹ bẹ̀rù ilé ayé tẹ wà nù rẹ̀ ẹ bẹ̀rù àwọn obìnrin. tọ tó bá rí báyìí nínú ọ̀nà títí tó ni máa ń gbà ó náà lórin orin kíkọ orin gbígbọ́ ọ̀nbẹ́ nu ojú ọ̀nà títí tó ni máa ń lò púpọ̀ láti tètè ríyàn nítorí pé ẹni tí ń kọ orin ẹni tí ń gbọ́ orin ẹni tí ń jó orin ẹni tí ń jólù kò sí tàbí ṣùgbọ́n ìrọ̀rùn ní ni máa mú ọ ìrọ̀rùn gidi ní ni máa mú ọ nínú ọ̀nà tí ṣetán ni máa ń gbà láti fi mú yàn òun náà ní kí nǹkan ìjà kọ́pọ̀ lù kí bọ́n pọ̀ lọ́wọ́ àwọn èèyàn kí àdó pọ̀ lọ́wọ́ àwọn èèyàn kọ́bì ọ̀pọ̀ lọ́wọ́ àwọn èèyàn ọ̀nbẹ náà nà títí kan ni màá ń gbà láti fi mú ìdí nu tó jẹ́ pé ọ̀nbẹ náà ojúṣe ìjọba tí ìjọba ọ̀gbọ́dọ̀ fi ṣeré rárá ìjọba gbọ́dọ̀ mójútó security ní ti ń wọlé tí ń jáde wọ́n gbọ́dọ̀ máa mójútó nítorí pé àwọn èèyàn wọ́n ń gbé nǹkan ìjà wọlé àwọn èèyàn wọ́n ń gbé nǹkan ìjà wọlé nǹkan ìjà tí wọ́n ń gbé wọlé yẹn ẹ rí i pé ńgbà tó bá pọ̀ lọ́wọ́ àwọn èèyàn ní bí boko haram ńgbà tó bá pọ̀ lọ́wọ́ àwọn èèyàn ló bí àṣàbàbù ní Somalia ńgbà tó pọ̀ lọ́wọ́ àwọn èèyàn ọrụ bí àìsíì ní gbogbo ilé ayé ní ìsìn ìbáyìí àmọ́ ńgbà tí ọba sí nǹkan àjà lárọ̀ọ́tọ̀ àwọn èèyàn ọ̀rọ̀ ni wọ́n fi máa yanjú àwọ̀ tí máa ń ẹnìkan gbọ́dọ̀ yọ bẹ́ẹ̀ sí wa o kí ló dé nítorí kí ṣètò ọ̀nà ọmọ bá gbà ń lò lọ́wọ́ rẹ̀ tẹ̀mọ̀kọ́ ọ̀rẹ́ la ti rí bọ̀ ọwọ́ rẹ̀ la ti rádà ọwọ́ rẹ̀ la ti rọ́bẹ̀ ọ̀rọ̀ ṣètò ọ̀nì lọ́rùn láti gbà kó lọ́wọ́ rẹ̀ lò yóò tuntun da padà sí ọ lọ́wọ́ ọmọ àlùkà èdèrè èmi kọ́ ni mo ta èmi kọ́ ni mo yìí ma ọwọ́ ta la ti rí bọ̀ ọwọ́ ta la ti rádà ọwọ́ ta la ti rọ́bẹ̀ torí ẹ̀ kò síbi awọ̀ sílẹ̀ wà láàrin rẹ̀ àtẹnìkan tó tí ọ wá jẹ pé ìkàjà lọ́lọ́ gbé ṣètàn lè gbàlù lọ́wọ́ rẹ̀ tí ò ní jẹ́ pé wọ́n lọ yìnbọn ìbá ti fi yìnra rẹ̀ tí ò ní jẹ́ pé wọ́n lọ lọ́bẹ ọ̀bẹ ti gbọ́n yàn kìí sì wọ́n lọ làgá adá ti táyà ọlọ́nkọ́ sànù wa o. ẹbí kan tó ṣẹlẹ̀ ni pé wọ́n ti fi nọ́mbà wa sórí afẹ́fẹ́ báwọn yẹn ti ń bọ̀ wọ́n wá ti ń pè wọ́n fẹ́ béèrè béèrè àfẹ́ ń bọ̀ lórí afẹ́fẹ́ báyìí náà ẹ jẹ́ kí dókítà wa parí ètò ìlànà ìbí ìṣẹ́jú mẹ́ta àwọn náà wọ́n padà dá àwọn ìbéèrè yẹn ẹ jẹ́ àfarabalẹ̀ torí ọlọ́run alhamdulilayi nínú ọ̀nà tí ṣètò ni wọ́n lò láyé ṣe jama ó náà ni àwọn ẹ̀rọ ìbánisọ̀rọ̀ tá a ń lò yìí àwọn ẹ̀rọ alágbèéká tá a ń lò yìí ansẹ̀tì ọlọ́mọdé ń kó bá wa ọlọ́mọdé ọba tiwa jẹ́ ansẹ̀tì yìí wàlúwà ni wọ́n ti fi báyé jẹ́ débi kan ṣètò ni ti mú àwọn èèyàn lò lórí rẹ̀ kọjá sísọ. akramakumullah tẹ bá rí èèyàn mẹ́wàá tí mú fóònù lọ tán brown ẹ rí i pé èèyàn mẹ́sàn-án nínú wọn àyè tó burú tí ọ̀dà ni wọ́n máa wá àyè tó burú tó bàjẹ́ ni wọ́n máa wá wọn ò ní wáyè tó yẹ pé bóòlù àtẹlẹsẹ tìlú ó ní ọtún adú bóòlù àtẹlẹsẹ táwọn ọmọ wa máa gbẹkọ yé bóòlù àtẹlẹsẹ tọjọ pé ìdàgbàsókè yọ bẹtọ ọrọ̀ ajé yọ bẹtọ káràkátà wa bóòlù àtẹlẹsẹ táwọn náà ti àfi dìlú kan tó yẹ pé gbogbo èèyàn ń gbọkọ rẹ lágbàlá yìí èèyàn mélòó ni wálé nítorí wọn máa wá ni pé níbo ni bó òun ti ẹ̀fẹ́ kọ́ òun tiẹ̀ fẹ́ kọ́ bóòlù ń ti lè ráwọn obìnrin máa bá ti ra nù òun tiẹ̀ fẹ́ kọ́ bóòlù tó ń bá fẹ́ gba tìyẹ̀ jẹ́ bóòlù ń ti gbé ga etí ọ̀pọ̀lọpọ̀ ń lo ẹ̀rọ yìí fún lò torí ra àwọn olùmọ̀ máa ń pé irú àwọn ẹ̀rọ yìí tèlè ahọ́n dó hàtẹ̀ nǹkan àjà níjọ́ pé ó lẹ́nu méjì wọ́n lè lò fún dáadáa wọ́n lè lò fàyà ẹ dákun ntọ́ da ni ẹja máa lo àwọn àǹtẹ̀tì wa fún ntọ́ da ni ẹja máa lo àwọn ẹ̀rọ yìí fún àwọn ẹ̀rọ yìí nìsín ní àmọ́ pé látara rẹ̀ ọ̀pọ̀lọpọ̀ ni wọ́n ti palẹ̀ fún látara ẹ̀rọ yìí ọ̀pọ̀lọpọ̀ ni wọ́n ti jàǹbá látara ẹ̀rọ yìí ọ̀pọ̀lọpọ̀ ni wọ́n ti sọ di ẹni tó ti pé wọ́n gba dúkìá rẹ̀ mọ́ lọ́wọ́ tí ó sì rí mi rẹ̀ ní ní wọ́n ti sẹ́nu mí ara ká má lò lọ́nà tí ọ̀dà nínú ọ̀nà tí ṣetán tí máa gbà láti fi darí ayé àwọn ọmọ èèyàn òun náà ní ẹ̀yàmẹ̀yà ẹ̀yàmẹ̀yà ẹ̀sìnmẹ̀sì ọ̀nbẹ nínú ọ̀nà tí ṣetán ni máa ń gbà ẹ̀rí sí ẹ̀yàmẹ̀yà ní ẹnìkan bá ń ṣèjọba kò sí dáadáa tó lè ṣe nítorí pé kì í sẹ́yà sí ẹ máa wò pé kò sí dáadáa ni ẹ máa sọ̀rọ̀ rẹ̀ láì dáadáa ni iṣẹ́ ìfitọ́ nìyẹn àdúgbò yìí nìsín kò tó mi mẹ́ ẹnìkan ọkàn wa láti lẹ kùsàǹgbà lọ́ba gbẹ́ kàǹgà fún wa ń bẹ̀ a máa ń ró mi mu gbogbo nílà ká ẹ mọ̀ sí dáadáa ló ti fún wa. àwọn àgbẹ̀gbẹ̀ ẹ̀ kí ni kí ló ṣe kìí ṣe kankan lọ́ba nítorí pé kìí ṣe irú wa ni ọlọ́run ọba ọ̀fẹ́ kájá lágbo ọlọ́run wọlé ẹ̀jẹ̀ máa ń nàkún sẹ́nà àlùkò ọ̀hún àlẹ́ àlẹ́ àti àdìlù ẹ má ti torí pé ẹ ń kórìíra àwọn kan ẹ ń bínú àwọn kan kẹ mọ́ wàá ti dọ́gba ọlọ́ni ẹ ti dọ́gba ṣíṣe dọ́gba oníhùn ìbẹ̀rù ọ̀nà tẹ́nìkan bá ti dáadáa dáadáa ló ṣe ọba àmọ́jẹ́yà rẹ ọba àmọ́jẹ́lédè rẹ dáadáa ló ṣe ẹ sì fẹ́ yàmẹ̀yà ṣíṣe kan ní lò ó ti jẹ́ ká ba nǹkan púpọ̀ jẹ ìjọba kan wà lórí ipò nítorí fún wa dá ó wúlò fún wa wọn ò ní kọ̀ nígbà tó máa ń nítorí pé ẹni tó ṣe ń kọ́ èkúkú sẹ̀yà wọn nǹkan ara wa là ń bàjẹ́ ẹ̀yà ọ̀dà o kí máa sọ ni o ojú ọ̀ràn gbàgàdà gbàgàdà lágbárí èèyàn èèyàn ti ẹ̀yà ọ̀dà o ní lọ síwájú bẹ́ẹ̀ náà nígbà mi bí ṣe lọ wájú ẹnìkan wà ń kò kí ṣe mùsùlùmí wọ́n mọ̀ wá bínú ó sì o ìtọ́wá ti sọ tẹ́títì kan wá ṣe nǹkan dá ká wá máa kí ká má dà ká máa fọ́ ọ nítorí pé wọn bá ti jẹ́ mùsùlùmí tẹ̀lé lọ́n tó wá dúró kó bá lù torí ìdè eléyìí báyìí ẹ̀sìn mẹ́sìn ẹ̀yàmẹ̀yà kìí jẹ́ ká nílọ̀ síwájú lódodo tẹ́lá kó kalẹ̀ lórúkọ ẹ̀sìn wípé káwọn èèyàn ṣọ̀kan wọn ò ní ṣọ̀kan láéláé torí pé ẹtíọ́lọ́jì tó wà fẹ́ẹ̀sì kálukú yàtọ̀ síra wọn àmọ́ nìsín ìlú

ọ̀rẹ́ òde kù ọlọ́run lọ́mọ máa ti kálukú rò síra wọn àwọn èèyàn tó kù lẹ́gbẹ̀ẹ́ ara ọlọ́run lọ́mọ tó rò síra wọn ọlọ́run lọ́mọ tó pamọ́ ó ti dọ́gbẹ́ ìdá kìyàmù yóò mọ tó bẹ̀rẹ̀ sọ̀rọ̀ ọjọ́ tó náà mọ́tò àtìrí títí kálukú gbé sínú gbáyà. láwùjọ yorùbá wa ń bí bá ìsì ẹ wo bí tí ṣètọ́ni tó bá àwọn èèyàn dé tá a lẹ́nìkan tó lówó láwùjọ yorùbá yìí gbogbo ẹjọ́ bá náwó ẹ sọ pé kèsì wò tán náà ṣé ẹ̀yìn bá débi tó ti sògùn owó ni. a ah, kọ́ńtọ̀ yorùbá yìí lágbára o àṣetọ́ ni rí wọn mú ẹnì kan bá ti lówó báyìí wọn ni àwọn ah, sóògùn owó ni ajaja kọ́mọ́pẹ́ kọ́mọ́dé náà kọ́mi gbọ́ ah, ìjọ tó ń dá fún ni ṣé ẹjọ́ gba géètì. eléyìí ń bẹ náà nàta ṣetọ́ ni máa ń lò kò sí tọkàn wàláhìí sàláhìí kò sí tọkàn ìwọ kọ́ ló sì sírò fẹ́ẹ́ kẹ́ni ẹnìkan kọ́ ló sì sírò fún ọ náà gbogbo wa ìwájú ọlọ́run ọ̀rọ̀ ti parí. inna ilayna iyabahum thumma inna alayna hisabahum ọlọ́run ní ọ̀dọ̀ wa ni wọ́n padà sí àwọn láti sírò fún wa tiẹ̀ ti jẹ́ lórí jẹ́ pé wọ́n ní bàbá alárànjú alárànjú wò gbogbo ẹ̀ káàfin sọ gbogbo eléyìí náà àwọn onímọ̀tútù sẹ́ẹ̀ tiwa àní lọ́sọ̀ wá ń bí ó ti gbé ya ara ti ṣe tọ́ ní ìdílé wa mú ni wàláhì kò sí tọkàn kò sí tọkàn kí ẹsẹ̀ pọ̀ káyọ̀ má ti ìbàjẹ́ ló fi sọ fún pé má ti ìbàjẹ́ ọ̀nkàn rò ní ẹ̀gbọ́n sáà nàbì sọ̀rọ̀ sọ̀rọ̀ àdùsọ̀rọ̀ ó ní iyyakum wadh-dhann fa inna adh-dhanna akdhabu al-hadith ẹ ṣọ́ra fún àbádídá o torí àbádídá òun ló fi jẹ́rọ̀ jù òun ló fi jẹ́rọ̀ jù torí pé ẹnìkan ti mílíọ̀nù lánàá olùfẹ́fẹ́ yàwó nìkan wọ́n wá ń sọ pé bàbá ìyàwó báyìí lórí báyìí lórí báyìí lórí sẹ́rù rẹ̀ lábẹ́ òfin ọlọ́run tó sì lè fọmọ lọ́kọ kọ́mọ wọn jẹ́ yàwó mo ní ṣé ó sì dẹ́yìn lójú gbogbo tí wọ́n ń wí pé báyìí lórí báyìí lórí ó ní àwọn ń wí ni mo lẹ́yìn náà ẹni ibú ni yín nínú Yorùbá ti ṣàlàyé ẹni ibú lẹ́yìn náà torí wọ́n ti sọ̀rọ̀ sí iná lẹ́yìn láìda àwọn ẹni tí ti sọ̀rọ̀ sí iná wájú bẹ́ẹ̀ náà bá wájú sẹ́mi kọ́kà ṣe pé bàbá bàbá ní èèyàn búnú láì jẹ́ pé wájú ọlọ́run sọ pé yà wọ ẹlẹ́dìn náà àmọ́ ìjà àkùnfàṣe kùnbìnà bẹ́ẹ̀ pẹ́tẹ́pẹ́ lẹ́nu tẹ́nìkan bá gbé ọ̀rọ̀ wá bá yẹn wájú yóò bẹ́ẹ̀ wájú o yóò bẹ́ẹ̀ wájú nínú ṣètọ́ ni rí yorùbá mú bẹ́ẹ̀ bàjẹ́ wọn kàn máa dábàá kábàá náà ni torí kọ́lọ̀ ti kọ́ pé olùsí ní gbogbo èèyàn yà tẹ́nìkan bá ti wá lówó adẹ́kótóògùn owó ni níbo lẹ́tọ́ á rí kọ́lọ̀ ń pàkọ́ lẹ̀ gbogbo olùsí láyà tẹ̀lé ìjẹba ká sọ́ra bákan nínú ọ̀nà tí ṣètò ọ̀nà ìfúnpá mú àwọn èèyàn òun náà ni pé báwo a ti ṣe báwọn bàbá wa láàmà ṣe ṣètò ọ̀nà ìfúnpá àwọn èèyàn mú náà ló ti kẹ́sì Islam ọba àjẹdẹ ti tó bàjẹ́dé lónìí o pàṣẹ báwọn bàbá àwọn bàbá wa ẹsẹ sànàbì pàṣẹ báwọn bàbá wa àwọn bàbá wa ẹsẹ sàbí pàṣẹ báwọn bàbá wa àwọn bàbá wa fún ẹsẹ sàbì rínà wọn mọ wọn bá tí wọn mọ wọ́n ti gbìyànjú sí wọn ó ní máa lọ́rọ̀ tiẹ̀ mọ́ bàbá rẹ̀ torí bàbá àwọn lẹ́síkìw lọ́dọọdọ wọ́n náà bí màtúwá ti máa ní o wà lọ́ọ̀dì àgbìyànjú wà láwọn bàbá yẹn ti gbìyànjú lóòótọ́ torí pé gbà yẹn ó lè jẹ́ pé ápùtọ̀ rí oní gbogbo pábánbárí síra tẹ́tẹ́ tó bá ti ké olùmọ̀lá ni wọ́n lẹ́nìkan lọ kọ́ máa lọ ni ọwọ́ akọ afọ́gọ́ ní dé dájú àbáwa ni ètò kọ́ yìí náà tó ó ti di sẹ́kùlì ìwà ń gbé bọ̀ wá tó gbọmọ̀tọ̀ gbogbo èèyàn wọ́n ní tìlù ti fọ́n wọ́n fi pàdé rẹ̀ àtúrú màáyí ní tíra tó ṣe pé kò ju pẹ́ńpẹ́ báyìí tẹ̀sí lọ́síwájú náà lọ́lọ́mú bá mà táwọn ẹ̀sọ́ pé kò ju pẹ́ńpẹ́ báyìí nígbà ńkọ́ kìí ṣe kékeré àwọn bàbá wa ní ẹ lè máa fi tí wọ́n ṣe àkàwé àwọn lẹ́sí òòrùn wọ́n gbìyànjú èdè lágbáwò sí bọ̀tẹ́ ń dá gẹ́lìsì ìmọ̀ wà ìmọ̀ ti wà òórùn ti rìn kọjá títọ ọ̀wọ́n náà sáfù sínú yàrá. yẹn gbọ́dọ̀ wà mà yẹn gbọ́dọ̀ wà mà kò pé kọ́ ọmọ tó àwọn èèyàn jẹ tó máa ní ọ̀dà bàbá ni ọ ọgbọ́dọ̀ wà mà torí pé lọ àgírí kò tó ibi adékè bá ti bá àwọn bàbá bá ti bá àwọn bàbá àmọ́ àti wọn sì kẹwọ ẹsìn wọn ń bàjẹ́ náà wà lọ́wọ́ kẹ́nìkan bá wá sọ̀rọ̀ tọ́lọ́nà sọ́ba ànábì sọ́ba wọn ni ah, alákàtà kìtì ni ó ti gba kiri kan mẹ́sì kí ni máa gbà mẹ́sì. ara ti ṣe tọ́ ni ti da àwọn yẹn láàmú. tẹ̀lé ìtumọ̀ sí pé bá ti bá bàbá bá ti bá bàbá àtàkàtà tí ò wúlò ni o ṣètọ́ni ló máa ń ṣèyàn bẹ́ẹ̀ ṣètọ́ni ló máa ń ṣèyàn bẹ́ẹ̀ àwọn bàbá yẹn ní ẹ nítorí pé bí ìwọ̀nba ìyẹn tuntun wọn ti ṣe máa wà láì kọ̀ọ̀ta wọn ṣùgbọ́n àwa lónìí ibà àgbọ̀dọ̀ kọ́lẹ̀ ẹ kó àwọn ọmọ ìtúlẹ̀ kí ó bá àwọn ọmọ wa kẹ́kọ̀ọ́ nípa ẹ̀sìn Islam nítorí pé ìlọsíwájú ẹ̀sìn Islam ń bẹnu ká kẹ́kọ̀ọ́ ẹ̀sìn Islam. tí àwọn ọmọ tó mọ tí ó bá pọ̀ ń lò ìlọsíwájú bá lò táwọn ọmọ tó mọ nípa tọ́lọ́run àti tànàbì sallallahu alaihi wasallam tó bá pọ̀ ń lò ìlọsíwájú bá lò àwọn lọ́wọ́ àwọn ètè yìí àti ètè mi alákọ̀ọ́kọ́ kí gbogbo wa ká ṣọ́ra wa ẹ má jẹ́ aṣọ́ra lẹ̀ ṣetán ní sọ o ó sì ń bẹ pẹ̀lú wa ọ̀nù ká ṣọ́ra ìṣọ́ra yìí pàtàkì púpọ̀ yẹn ni kíkà máa ṣe tẹ̀mí tìfura tìfura torí ṣetán ní ti sọ yẹn ti pẹ́ téèyàn wà ní jìnnàjìnnà tí ò ní mà eléyìí jẹ́ ìgbésẹ̀ alákọ̀ọ́kọ́ ẹlẹ́kẹ̀ẹ́ kí gbogbo wa ká jẹ àkùránì àti súnà torí pé gbogbo ẹni tó bá di alukur'an àti sunna wọn kì í wọn kì í kpòkò láéláé wọn kì í ṣìnà láéláé ọ̀rọ̀ wọn ìjà sábà mọ̀ láéláé ṣètọ́nì kan òsìsì tó lè gbé yìí ṣe lópin ìgbà tẹ́ bá di alukur'an àti sunna anabi muhammed sallallahu alayhi wa sallam. bákan náà ìgbésẹ̀ kẹta oní àyè al-iltija'u ila Allah kò sẹ́ni tó lè gbà wálẹ̀ àfọ̀nà ẹni tó lọ́n gbà ẹni tó lọ́wọ́ bọ̀ ọba gbà á lẹ̀ wàláhì kò sẹ́ni tó lè gbà á lẹ̀ ọlọ́nkọ́dá kò kọ́ gbà wá lẹ̀. eléyìí ọjọ́ bá wọn torí pé kò sí olóògùn tó lè lọ sábà kò sí babaláwo tó lè lọ sábà wọn ò lè gbà ọ́ lẹ̀ ọlọ́wọ́ bá nìkan ló lè gbà nílẹ̀ ọlọ́run ló lè lanu ẹ̀rí pé yorùbá náà mọ̀ bẹ́ẹ̀ nínú nínú eh, wọ́n ti pè kọ́ńtọ̀ yorùbá wọ́n ní ikú pa babaláwo bí ẹni tí ò ní fa rárá ọ̀pọ̀ oníṣègùn bí ìgbà tí ò lè gbòógì kò lè gbòógì tí wọ́n á ní bá lè ṣe fún kí lè gbòógì lè ṣe fún sí irọ́ lásán kò lè ṣe ìkápá fún wa torí pé tó ń tọ̀pẹ̀lẹ̀ tọ̀pẹ̀lẹ̀ náà ni babaláwo tagbègbà tagbègbà ni ó torí ẹ̀ ó túmọ̀ sí pé ta làásáájì ta làásáájì Allahu Rabbul Alamin ìgbà wo la wọ́ lọ́nà tó ní òsínlẹ̀ ìgbà wo lẹ kan lẹ̀kọ́ ọlọ́ọ̀tán ló bízì yàtọ̀ sí sọkúsọ táwọn ọmọ olórin sọ ó ní bí fáìlì ti pọ̀ tó wájú ọlọ́ ó tún rántí fáìlì o ẹgbọ́rọ̀. <laughs> ìsọkúsọ sẹ́ni fún òjì ẹnìkan lọ́ọ̀nì níwájú ọlọ́ọ̀ gbogbo apáta kọ́ ọmọ sí o nínú àwọn láti bọ́ lọ́wọ́ aha lábẹ́ ẹ̀yin jọ̀mọ́ àwọn àyè kan wà tó fi ká máa wá ọlọ́ọ̀n ọba wa alákọ̀ọ́kọ́ tẹ̀ ń bá lọ a'udhu bika minal khubuthi wal khaba'ith ẹ dákun ẹ̀dá máa wí gbogbo gbà tába fẹ́ wọ bí ká ti fẹ́ sí gbọ̀nsẹ̀ tába ti fẹ́ wọ bí ká ti fẹ́ sí gbọ̀nsẹ̀ ẹ̀dá máa wí gbogbo gbà. ẹ̀yin náà ti rí lónìí ọ̀pọ̀lọpọ̀ wọn sí ibi tí wọ́n ti fẹ́ sí gbọ̀nsẹ̀ ètò ni wọ́n bá mẹ̀ nítorí pélé àwọn ṣètọ́ọ̀nù nílé gbọ̀nsẹ̀ ẹlẹ́ẹ̀kejì nínú ibi tá a ti ti máa wá ìsádi ọlọ́run ìgbà tí inú bá ń bí wa ẹnikẹ́ni tínú bá ń bí ẹ má jẹ́ kí ìbínú yẹn lọ bẹ́ẹ̀ ẹ ti a'udhu billahi minash shaitanir rajim ẹni méjì ń bínú síra wọn wọ́n ń jà nítòsí àtàbí Muhammad sallallahu alaihi wasallam wọ́n ń búra wọn anábìá ni wọ́n máa ń tí ẹnìkan ni wọ́n bá wí tí ìbínú burúkú yóò kú lára rẹ̀ àwọn sàhábà bá ní kéde a'udhu billahi minash shaitanir rajim tí wọ́n bá fi sọ ìbínú yóò kú mbẹ́ àdẹ́kẹ́ a'udhu billahi minash shaitanir rajim ọgbọ́dọ̀ wà lẹ́nu wa gbogbo gbàdámà nínú àyè táàtù ti máa ṣáájú ọlọ́run ó náà ní tẹ́ bá fẹ́ báyàwó yín lò tẹ́ bá fẹ́ báyàwó yín lò ẹ̀ kàn gbọ́dọ̀ sọ kóbìnrin mú yín ẹ̀ sọ yín gẹ́gẹ́ ni allahumma jẹ bisimilah allahumma jẹ nínú ṣẹ̀tọ́n wọ́n jẹ nínú ṣẹ̀tọ́n máa rọ̀ gàtẹ́n. torí pé àná bìnrin tọ́lọ̀ ń bá fi lè fún yín lọ́mọ látàrí ìbálòpọ̀ ṣàdúrà báwọn àṣetọ́nù ní lágbára lórí ẹ̀. bákan náà nínú àyè táàtù ti máa wá sáde ó náà ní pẹ́ẹ́rín ìrìn àjò ibi tẹ́ fẹ́ sọ̀tún àbí wọ́n tọ̀ yín tó ten àbí wọ́n tọ̀ yín síbi kan ẹ ṣàdúrà yìí pé a'udhu bi kalimati llahi tammati min sharri ma khalaq ànábì ní tẹ́ bá wí bẹ́ẹ̀ títí tó fi kúrò níbẹ̀ aburú kan ò ní ṣe yín bákan náà dábàá fẹ́ kí alukur'an torí kọ́ lọ́n tó bá nàbì sallallahu alaihi wasallam pé sa'idha qara'ta al-Qur'ana fasta'id billahi minash shaitani rrajim bákan náà àwọn ọmọ ẹ máa ṣàdúrà fún wa bẹ́ẹ̀ ẹ máa ṣáàdì ọlọ́run ẹ máa wá ìṣáàdì ọlọ́run fún àwọn ọmọ yín gẹ́gẹ́ bá nàìjíríà ti máa ń ṣàdúrà fáwọn ọmọ ọmọ rẹ̀ alhassan àti hussein wípé u'idukuma بكلمات الله التامات من كل شيطان وهامة ومن كل عين لامة أنا بني بابان anabi ismail anabi ibrahim aleyhi ó máa fi gbólóhùn yìí ó máa fi ń wá ìsájì ọlọ́run fún àwọn bàbá yín ismail àti ishaq aleyhi bákan náà eléyìí ọ̀nbẹ nínú àwọn àyè láti máa wá ìsádi nínú nǹkan tá a tún ṣe tá a fi bọ́ lọ́wọ́ ìṣe àṣetán ó náà ni pé ká má pa àbá mùsùlùmí ṣe nítorí pé Ànábì sallallahu alaihi wasallam ó sọ yìí pé alaykum bil jama'a wa iyyakum wal furqa fa inna ash-shaytana ma'al wahid wa huwa min al-ithnayni ab'ad ẹ máa bá àwọn èèyàn ṣe o ẹ ṣọ́ra fún pínpín yẹlẹyẹlẹ o torí pé èèyàn yọ tẹ́ ẹ bá ti pé méjì ṣùgbọ́n ni wọ́n sá fún yín lò kóńkó dábìlẹ̀ ọ̀yẹ́ yín o ẹ máa bára yín sí. bákan náà nínú ọ̀nà táàtù máa gbà òun náà ní kára ẹni máa tó àṣírí ọ̀nà tí ṣètọ́ ni máa gbà bá ti yàn jẹ́ fáwọn èèyàn nítorí pé tó bá ti tó àṣírí yẹn fún wa á máa mọ̀nà táàtù máa sá fún ètí àṣetọ́ bákan náà ní tí ṣètọ́ ni bá ní kó o ṣe nínú gbèsè ọ̀ gbọ́dọ̀ ṣe. alábìnrin kéèlù fẹ̀yìn ní ṣètọ́ ni láyà kéèlù ẹ máa túnrún ọ̀sán ṣètọ́ ọ̀kan nínú àwọn aṣíwájú wa rere à ń pè ní Al-Harith ibn Qays ó ní tíṣe tọ́ni bá wa bọ́ lórí sọ́lá tíṣe tọ́ni wa sọ pé sọ́lá ti rẹ̀ ẹ́ ti gùn jù ó ní tó fi kún sí kó fi yà pàtì sọ́lá ti rẹ̀ ẹ́ ti gùn jù ó ní tí ó tó gùn jù bẹ́ẹ̀ lọ kó fi lè bá yà pàtì fi tàn ká máa bẹ ọlọ́run bá wa ní gbogbo wa nítorí pé la hawla wala quwwata illa billah kan ní àdọ́gbọ́n kan ní àyàfi tọ́lọ́run bá fún wa ká máa bẹ ọlọ́run gbogbo wa ìsọ lórí ara wa lórí àwọn ọmọ wa lórí àwọn aya wa lórí gbogbo mùsùlùmí lápapọ̀ torí pé eléyìí kò náà ní nǹkan tí máa ń ṣèyàn láǹfààní gbàtẹ ẹgbẹ sọ kí ayọ tó kùrù sí anábì ni olùsọkọ ọmọ abẹ pẹ̀lú yín látọ̀dọ̀ Ọlọ́run kò ní kú òtítí tí lòó fi má nígbà tí ẹgbẹ sùn ẹkí ayọ méjì tó wà ń parí Suratul Baqara anábì ni méjèèjì tó yín bákan náà la ilaha illallah wahdahu la sharika lahu lahul mulk wa lahul hamd wa huwa ala kulli shay'in qadir ẹ̀wù nígbà ọgọ́rùn lójúmọ́ àṣetọ́ni tèèyàn àbíkàlì dànù pààtì lágbára lórí yíjọ́nà lẹ́ẹ̀kan sí adúpẹ́ fún iléeṣẹ́ rẹ́díò àdílẹ́sẹ̀ amóhùngbẹ́mù lórí ètò tí wọ́n ṣe yí báyìí ọlọ́run ọba kò ní ṣe láti máa ọlọ́run ọba kó tó wọ́n ṣe ìlọsíwájú fún wọn nídìí iṣẹ́ wọn iléeṣẹ́ wọn ọlọ́run ọba òní jójúná láéláé àlékún lọ́síwájú ìdàgbàsókè ọlọ́run ọba ó ṣe fún wọn bẹ́ẹ̀ àwọn ń fi àsìkò yìí àfi ń rọ àwa mùsùlùmí bí àwọn ètò wa lọ́lọ́kan àjọ̀kan nínú Ramadan àwa yìí ẹ má gbàgbé ilé iṣẹ́ àjẹlẹ́tẹ̀ ọlọ́wọ́n bá kọ́ gbàdúrà gbogbo àwọn ọ̀rẹ́ mi wọ́n ọ̀rẹ́ mi àti wọn kọ̀ọ̀rọ̀ bẹ́ẹ̀ subhanallahu wa bihamdihi ashhadu an la ilaha illa anta astaghfiruka wa atubu ilayk.